نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدقف الله الله سبحانه وتعالى ترى صلاة النبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń sí ọlọ́run àwọn ará ló ń sí ọlọ́run ọba tó mo bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti àti lóbìnrin. ṣe fèsì lórí àwọn ìbéèrè ní ọ̀kan òjọ̀kan tí a bá ní tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn wa. Àwọn ìbéèrè tí a ti gbà kalẹ̀ á mọ fọ ìfìlé wọn lórí insha Allah. Ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹni tí ọ̀rọ̀ ó da àwa àti ẹ̀ papọ̀ ẹni yẹn nìyí ó wá ń fi ọlọ́run ọba búra lórí nǹkan tá a mọ̀ pé ohun tó ń búra lé lórí kò rí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ó ń fi ọlọ́run ọba búra ṣé ká gba ìbúra rẹ̀ yẹn nìyí ká gbà á bẹ́ẹ̀ ni àbí ojú wo la wò. àkọ́kọ́ ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ìsúnrakì níbi ìmọ̀ fi orúkọ ọlọ́run ọba búra tí a bá sì forúkọ ọlọ́run ọba búra a gbọ́dọ̀ sọ ìbúra tá a fẹ́ búra ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ni wa ihfazu aymanakum ọlọ́run ní àwọn ìbúra yín ọlọ́run ní kẹ́ ẹ̀ ṣọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallama ó ní man yadmanli ma bayna lishiyai wa ma bayna fakhidai ajmal lahu aljanna tani nínú yín tí ó dáàbò bo ahọ́n rẹ̀ nínú yín àti abẹ́ rẹ̀ fún anabi òun fọwọ́ sọ̀yà pé aljanna nìyí òun garanti òun tọ̀wọ̀n torí ẹ̀ ìjọba fẹ́ fi ẹnu wa sọ nínú ìbúra a gbọ́dọ̀ mọ̀ ṣọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí onígbàgbọ́ òdodo kìí sì ṣe ìlànà islam òun náà ní ikú mùsùlùmí kó máa tètè máa búra kó máa sáré máa búra lórí nǹkan tí ò tó nǹkan àbí nígbà míì tí wọn bá tiẹ̀ pé níjà pé láti lè búra gbogbo tó bá ti ń sọ ọjà máa ń búra náà ẹlẹ́mìí rí bẹ́ẹ̀ wàláì mo ti jókòó sí bẹ́ẹ̀ wàláì wàláì wàláì wàláì ọ̀rọ̀ tán wàláì ni ọ̀rọ̀ tán wàláì ni eléyìí kì í ṣe àmì mùsùlùmí onígbàgbọ́ òdodo nínú àwọn àmì ìgbìmọ̀ ìyẹpẹrẹ òun náà ní tọ́lọ́kọ́ mọ́ṣẹ́ ní kálukú wà bẹ́ẹ̀ náà torí ẹ̀ ìbúra ó kún sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ òun náà ní kéèyàn lórí níta mọ̀ wípé kò ṣẹlẹ̀ káwá búra lé e lórí kò ṣẹlẹ̀ àbí níta mọ̀ pé ó ṣẹlẹ̀ káwá búra lé e lórí pé kò ṣẹlẹ̀ táwa náà fi mọ̀ bẹ́ẹ̀ eléyìí là ń pè ní alìyẹmí alghamus kò sí ìtanra fún nínú òfin ọlọ́run ọba níkẹ́ nìyẹn nìyí kó kún fún ọ̀pọ̀lọpọ̀ títí bá lọ sọ́dọ̀ ọlọ́run alghamus wàá máa pè bẹ́ẹ̀ torí pé irú ìbúra bẹ́ẹ̀ a máa múyàn wọná rams ní máa fàyàn wọná so kò sí tànà fún ju àfi táwọdà lọ so ní tó bá ṣẹlẹ̀ á sọ pé ṣẹlẹ̀ ní tí ò bá ṣẹlẹ̀ á ní kò ṣẹlẹ̀ náà ni àwa lè búra lé e lórí pé tí kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ àbí ní tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ọ̀kan nìyẹn lábẹ́ ilé ìtawọ́ mọ́ wáyé a máa wáyé nígbà míì tó dá sí pé kí ẹ̀ máa búra lórí nǹkan tí kò ṣẹlẹ̀ tó sì já sí pé yàn lérò pé ó ṣẹlẹ̀ a máa wáyé bẹ́ẹ̀ tá a bá sọ̀rọ̀ nígbà ni wàláì kí ni ìyọ̀dẹ̀ wá rí bẹ́ẹ̀ wàláì wàláì kò rẹ̀ rẹ̀ àwa mọ̀ wípé kò ṣẹlẹ̀ ìyẹn tó yá wá sí létà ló padà wá clear sí wáyé pé ó ṣẹlẹ̀ so irú bẹ́ẹ̀ àkóso ní ọ̀ràn àlìyẹ̀mẹ́ni gamus ṣókè tá a mọ̀ wípé ó ṣẹlẹ̀ àwa wá ń búra lé e lórí pé kò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ àwa fi ń búra lórí pé kò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ tá a mọ̀ èyí tó hàn sí wa làwa sọ là ń búra e lórí ìdàkejì padà wá hàn sí wa a lẹ́sẹ̀ lọ́nà ṣókè torí pé àìmọ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni ń tá a mọ̀ a mọ̀ pé nǹkan yẹn nìyí ó ṣẹlẹ̀ a máa ti gbàgbé a mọ̀ kó ṣẹlẹ̀ a máa ti gbàgbé pé ó ṣẹlẹ̀ àbá mọ̀ pé kò ṣẹlẹ̀ àwa ti gbàgbé pé kò ṣẹlẹ̀ àwa ń búra lórí wípé ó ṣẹlẹ̀ a máa ṣe yẹn bẹ́ẹ̀ àbí kí n ṣe yín ni a máa sinmi bẹ́ẹ̀ dáadáa so a ti gbóra tán egbèrègbè egbèrè gan ah subhanallah mo ti rántí mo ti gbóra lé lórí o lórí yẹn náà kò sí ìtanràn fún wa kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ látara yìí pé àgbàgbé àbí rabbana la tuwakhidna in nasina aw akhta'na ó ti gbé yẹn lọ ibi tó ti burú òun ni wípé ẹni tí ó ṣẹlẹ̀ táwa náà sì mọ̀ kó ṣẹlẹ̀ káwá fúra lé e lórí pé kò ṣẹlẹ̀ àbí ẹni tí kò ṣẹlẹ̀ tá a sì mọ̀ pé kò ṣẹlẹ̀ káwá fúra lé e lórí pé ó ṣẹlẹ̀ eléyìí ni kò sí tí wọ́n pè é kíni lọ kẹ́ẹ̀dì àtàhámẹ́dù bìlkẹ́ẹ̀dì kí ẹ máa pààrọ̀ a fi orúkọ ọlọ́run gbé irọ́ lẹ́sẹ̀ òun nìyẹn àlèyé mélòó lọ́kàn ọmọ oṣù nìyẹn jẹ̀mọ́ nínú àwọn kàbá èrò tòmóògùn ni àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun ni láti gbọ́dọ̀ jìnnà sí so ẹni tí ó ń búra táwa sì mọ̀ pé tó ń búra yìí lórí kò rí bẹ́ẹ̀ àwa mọ̀ ó ṣeé ṣe kó dá pé ìkan nínú méjì yẹn ló ṣẹlẹ̀ sí bóyá ó gbàgbé àbí kò tí ẹ mọ̀ pé kò ṣẹlẹ̀ ó wá ń búra lé e lórí pé kò kò ṣẹlẹ̀ àmọ́ tó bá já sí pé ó mà ó rántí pé nǹkan yẹn nìyí kò rí bẹ́ẹ̀ ó wá ń búra fún àwa káwa lè gba irọ́ tó ń pa ká gbà gẹ́gẹ́ bí òdodo ẹni yẹn ti kó sínú aliyemínú alvamus ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn ẹ̀ṣẹ̀ ńlá gidi ni ẹ̀ṣẹ̀ ńlá òun nìyẹn mùsùlùmí àìṣe ló ń kan báyìí a gbọ́dọ̀ jìnà sí i torí ẹ̀ irú ẹni yẹn kò ní ìtàn tí ó ṣe ló ṣe wọlé kó mọ àmọ́ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ tútúbá àti ṣe olóore lọ́dọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala tọ́ àwọn apá kejì àti kẹta nípa ìbúra òun ni ká búra pé nǹkan á ṣe ní tá lé lórí tá a forúkọ ọlọ́run búra lórí àpadà wá ṣe àbí nǹkan kan ká búra lé lórí pé a ní ṣe àbí tọ̀ wọlọ́hì ni ìní wá a padà wá wá wọlọ́hì máa wá a padà wá wá ẹ rí i pé a ti búra pa ṣe nǹkan lọ́jọ́ iwájú èyí tá a búra lé lórí a padà wá ṣe àbí ká búra lórí pé à ń ṣe nǹkan lọ́jọ́ iwájú èyí tá a búra lórí a padà wá ṣe eléyìí ni òun ni tí a ń pè ní aliyaminu alimunakad aliyaminu alimunakad èyí ni tó bá rí bẹ́ẹ̀ èèyàn á ṣe ìtanà nínú ìtanà tí yóò ṣe èèyàn á wá ẹrú ẹrú tí yóò túlẹ̀ tó bá sì wù yàn èèyàn lè má ṣe léyìn kí yàn wá àwọn aláìní mẹ́wàá tá a fún wọn ní oúnjẹ jẹ oúnjẹ ìjókòó kan tí wọ́n jẹ yó àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó bá wù wá àlèmọ́ṣẹ́ lẹ́yìn náà káwẹ́ aláìní mẹ́wàá tá a fún wọn ní aṣọ ní dèédé aṣọ tí ó tó wọn kírun tá a fún wọn. sọ ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ka yẹn nìyí àlè escape ẹ̀ àmọ́ tí ìbá wá sí kápá fún wa láti ṣèkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyí kí láwa ṣe á wàá gba ọjọ́ mẹ́ta sókè. So, á gba ọjọ́ mẹ́ta a lè gbà ní ṣíṣe tẹ̀lé a sì lè gbà ká pín ká gbà kan lóṣù ká gbà kan lóṣù míì ká gbà kan ní. àwọn yẹn máa ń ṣe mistake tẹ́nìkan bá búra pé òun ṣe nǹkan tí ò padà wá fọ̀ fílẹ̀ wá ní kó lọ gbà wẹ̀ là ààwẹ̀ kọ́ là á máa ń sọ fẹ́ nìyẹn kó lọ gbà ìtànìkẹ́ nìyẹn kó ṣe onìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta ta tẹ̀síwájú tí ò bá wá lágbára kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀hẹ́n ló tó kan ààwẹ̀ adamul kudro wal istita'a àìsí kápá àìsí agbára ni yóò mú yẹn sọ pé yẹn fẹ́ gba ààwẹ̀ àmẹ́ni bá lágbára tó ní kápá ní tí ó ṣe kó kan nínú kó tó kàn kúrò lọ́rùn ẹrú ni kó gbọ́ aláìní mẹ́wàá ni àbí kó fún aláìní mẹ́wàá láṣọ wọ̀ jẹ̀mọ́ ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ìpín dáńpẹ́ ní àlìyẹ̀mẹ́lì nìyẹn ẹ̀rí ìpín ẹlẹ́kẹta ọ̀nà ìlànà nínú aláàbùwé òun ni ìbúra tá a máa ń bú títí kò ti ọkàn wá kò jókòó sórí ọkàn níbo ló ti wá wá orí ahán lásán orí ahán ẹ̀rọ pé yàtọ̀ ń bẹ láàrin màá ṣe nǹkan báyìí ní jímọ̀ tó ń bọ̀ àbí ní kékeré nìyí nítorí ọkàn ni ìbúra wa lé lórí ó tún fi nílẹ̀ yìí pé ó ń bẹ lọ́kàn wa àmọ́ ìdàgbẹ́ná sọ̀rọ̀ òwò wàláì tí máa mú ẹ̀rù wàláì wàláì láàrin ọkọ àtìyàwó wàláì wàláì wàláì láàrin ẹni tó ń tà àti tó ń rà wàláì wàláì kí wọ́n fi wọn ò fi sọ ẹ̀tọ́ di àràmù èèwọ̀ bẹ́ẹ̀ ni wọn ò fi sọ èèwọ̀ di ẹ̀tọ́ àmọ́ ti di ẹ ẹ ó ti di ọ̀rọ̀ orí ahọ́n bẹ́ẹ̀ wá ní wá wá wá ẹ wá mi wá mi aláàjì máa ń kọ́lé ṣé máa ń pẹ́ ẹ kó wà láì nínú yìí kó wà láì òun kò jẹ́ ẹ mọ̀ irú yẹn la máa ń pè ní àlèyé nínú aláàbòwé yẹn náà nìyí onípa kankan nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni kò ní ìtàn kankan kó dà yìí ò àmọ́ nínú ẹ̀kọ́ òní gbé ìyẹn gbọ́dọ̀ ṣe àìkó ara ẹni kíyàn kó rẹ̀ níjànú kíyàn máa di bọ̀dá búrabúra màmá búrabúra torí àwọn ọmọ wa á ti mọ tuntun wọn láti pín ní sin ọmọ kéékèèké wọn yé sábà fọlọ́run búra wọn yé búra àtùgbà tó máa tó ń rí kíní yẹn kọ́ lára àgbàlagbà tọ́lá àwọn ọmọ tó ń débẹ̀ wọn mọ àbí ìjọsìn ni wọn mọ bàbá fọmọ bọ́ ṣe ń kírun kò lè mọ bẹ́ẹ̀ pè ní irun bẹ́ẹ̀ náà ni ìbúra náà ìbúra nìyí ìjọsìn ni ìbádà ni àtàkọ́rọ̀bù Allah òun ni ìfi ìsúmọ́lọ́hún nílẹ̀ òun ni ìbúra torí àwọn ọmọ wa tá a bá kẹ́sí pé wọ́n kàn ń gbé wa láì wà láì wà láì wà láì àmọ́ kọ̀rẹ́ ìfowópamọ́ pé rárá kò dáa wọ́n tó dàgbà torí ẹni gbogbo aláìbá ti mọ́ lára jẹ̀mọ́ ọ̀rọ̀ náà lódò sọ náà ni yóò sì máa fẹ́ yóò máa pè níbi tí ó yẹ kó ti máa pè so ní kókó ọ̀rọ̀ òun náà ni wípé ẹni tí ó ń búra táwa sì mọ̀ pé tó ń búra lé lórí kò rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kẹ́ni yẹn náà òun náà mà báwa náà ṣe mọ̀ àmọ́ ó gbàgbé lásìkò tó ń búra yẹn ó gbàgbé àbí ẹni gangan ò mọ̀ àwa mọ̀ òun ò mọ̀ òun sì fẹ́ ká gba ohun tóun sọ nípa fẹ́ ìbúra lè gbé lẹ́sẹ̀ ìkíníkejì wọn wọn ò ní ṣe ìtanà bẹ́ẹ̀ ni wọn ò dẹ́ṣẹ̀ bó ṣe wulẹ̀ tó mọ̀ Allahu a'lam. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ẹni tí ó bá gbàgbé orígun kan nínú orígun ìrun tá a máa ń pè ní àríkánu sọlẹ́t àwọn nǹkan tó jẹ́ gan òpó òpó ìṣe tá a gbọ́dọ̀ má ṣe tá a bá ń kírun ọ̀ràn yẹn ní náfìlà nìyí ìmáàmù ni ọ́ ni àbírú ẹ̀yìn ọkùnrin ọ́ ni àbóbìnrin ni alẹ́ ló kiri ọ̀sán ni àkí sókè ni àkí jẹ́jẹ́ ni àwọn àrẹ̀kánu sọ láti mbẹ̀. ẹni bá wá gbàgbé ẹyọ kan nínú ẹ̀ kí ni nǹkan tí ẹni yẹn tí ó ṣe. nínú àwọn àrẹ̀kánu sọ láti torí táwọn pè ní àrẹ̀kánu sọ láti òun ni àwọn òpó òpó ìran téèyàn gbọ́dọ̀ fi kan mẹ́hẹ̀ẹ́ àyè máa máa gbé jùlẹ̀ bí ẹ bá máa máa gbé jùlẹ̀ jẹ̀má tó kàn máa máa gbé jùlẹ̀ ẹni yẹn nìyí ọ̀rọ̀ rẹ̀ ti kọjá yìí pé kò nírun ó tún fi ẹ̀sìn ṣe kiri òfin ṣeré alẹ́ èsì záàbì bíi ìfẹ̀sìnṣeré sì nìyí jẹ̀má ń máa sọ̀rọ̀ ẹ̀dẹ́ kẹfẹ́rẹ́ nì ń tàn wọ́n bá ṣọ́ra ó lè di kẹfẹ́rẹ́ ẹ̀ka fẹ́ta ẹ̀ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mo máa ń gbèjú ilẹ̀ ni nǹkan mọ́ máa ń filẹ̀ náà ni rárá lórí máa mú ẹnìjà máa ń jẹun lè ká yọ ń gangan láti dọ́kọ̀ ní mọ́ṣáláṣí so uh, so àkí ń gbé àìmọ̀mọ́ gbèjú ilẹ̀ tá a bá wá gbàgbé tí ò ní ṣe kó má ṣẹlẹ̀ sí ni tá a bá gbàgbé rukunun min arkani salat ìkan nínú àwọn orígun bó o láṣẹ wá ṣe náà gbàgbé yẹn nìyí ọ̀nà méjì ló lè gbà wáyé nínú àwọn àríkánu sọ̀láàt òun ni ká dúró kéèrè nínú ẹ̀ ká rùkú nínú àwọn ṣíṣe nìyẹn o ká rùkú nínú ẹ̀ òun náà ni ká jókòó ká fi ṣe àtáyá sí àfi sálámà nínú ẹ̀ òun náà ni ká sálámà àbí ẹjọ́ kí n gbó tàtàrà ó sì bí ó sì ń lọ ẹ sálámà ni à ìyẹn jẹ́ ọ̀ràn yẹn ìyẹn ìjọ sí kejì súnà ní irọ́ ẹni ò sí kiri tó nínú àríkánu sọ̀láàt òun nìyẹn nínú àwọn àríkánu sọ̀láàt alkọ̀ọ̀lìyà tá a máa sọ òun náà ní gbólóhùn Allahu akbar takbiratul ihram táfi wọ̀rùn Allahu akbar ìdájọ́ ká gbé ọwọ́ ẹ̀ ọ̀tọ̀ gbólóhùn yẹn gẹ́gẹ́ sísọ fúnra ẹ̀ nìkan min àríkánu sọ̀láàt ọkàn ọ̀run náà ni láti àwọn mọ́tò tí wọ́n wọlé ẹ̀dọ́ ẹ̀dẹ̀ wọlé òsì bá mi lọ rárá anábì sallallahu alayhi wa sallama wọn ni miftahu salat àtọ̀rọ̀ wàtàhálélùhà wàtàhárímùhà àtẹ̀sílẹ̀ wàtàhálélùhà àtẹ̀sílẹ̀ nta àfi kọ́kọ́rọ́ tá a fi wọnú òun òun ká mara ká ṣàlùwàlá ká wà ní ìmára kúrò níbi ẹ̀gbin tá a fojú rí àti ẹ̀gbin tí ìsìláàmù tí ìsìláàmù pè ní ẹ̀gbin tá à ń pè ní hadasun àti khabasun. oní tí wàá sọ fún wa pé a ti bẹ̀rẹ̀ ẹnu a ti wọ́rùn rún oní ẹni àtẹ̀kùlé Allahu akbar. níta àti bá a ti parí inú oní àtẹ̀kùlé. so ẹni tí ò sọ Allahu akbar jama ẹni ni kò ní ó ti gbé orígun kan nínú orígun irun ó gbé jùlẹ̀ nínú ẹ̀ òun náà ni kẹrọ àtún fàtíhà ìka fàtíhà ẹnu kò pípé ìmáàmù ó ka fàtíhà sọ́dọ̀ àwọn jùmọ̀rún ulama ẹnu kò bẹ́ẹ̀ mo ti ẹ̀jẹ̀ sí pé èrò ẹ̀yìn ń kọ́ sáwọn náà ká bí wọ́n mú ọ ṣe kà ìyẹn ní ìyàgbọ́ ẹnu àbẹ́ ìpínlẹ̀ kìnnà ni pé àwọn náà gbọ́dọ̀ ka sún àtún fàtíhà tó lékè òun náà ni ojú òru òròpìlẹ̀ ọ̀ràn yẹn ní ìwòrí kíka fásitì àgẹ́gẹ́ bí kíni orígun òrun lára àwọn àríkánú àlùkàwọléyà nìyẹn. ok ìgbé jùlẹ̀ ó lè wáyé lọ́mọ àmẹ́dì alákọ̀ọ́kọ́ àṣọ ẹni tó mọ̀ gbé jùlẹ̀ o ẹni tó gbàgbé ẹ̀ là ń sọ o ó gbàgbé níláka alákọ̀ọ́kọ́ kò fẹ́ kí n sọ láti àbòrò bí àpẹẹrẹ àbí àṣírí àbí súwèé rákà ó gbàgbé àmọ́ gbà tí ó fi bọ́ sí rákà lẹ́ẹ̀kejì ló bá rántí sórí rákà lákọ̀ọ́kọ́ yẹn nìyí wàá ṣe ìlúbọ́ọ̀hù rẹ̀ ìlúbọ́ọ̀hù ni pé wàá kúròsè wàá kọ̀ǹdẹ́mù ẹ̀ torí pé o ti dúró fún rákà ẹlẹ́ẹ̀kejì o ti dúró fún rákà ẹlẹ́ẹ̀kejì ṣókè so rákà ẹlẹ́ẹ̀kejì yẹn ní ìwádìí kí ni rákà alákọ̀ọ́kọ́ àpẹẹrẹ sùrátù Fátíhà kíkà kíkà rẹ̀ orígun ni àbí ìyẹn wọn á gbàgbé aláwọ̀ àtúntàn kúrò aláwọ̀ àtúntàn sọ̀rọ̀ lábẹ́ ìgbàlẹ́ mẹ́rin tó kúrò àti wẹ̀sùn kìí lọ wọ́n rí rákàlẹ̀ kejì ìmọ̀ ah fada èyí rákà àkọ́kọ́ tí mo kà ìmọ̀ kan fáfíà sọ̀rọ̀ ẹ̀rẹ́ kejì yẹn òun ni ó jẹ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ ó wà kà fáfíà nì sókè àmọ́ wà á nù tiẹ̀ lọ́kàn rẹ̀ yìí pé torí pé ẹlẹ́ẹ̀kejì tó di alákọ̀ọ́kọ́ ó padà wá mú ẹlẹ́ẹ̀kejì ní ìwà àbí tó bá ti wá mẹ́lẹ́ẹ̀kejì ní ìwà alákàrà kọ̀ọ̀pọ̀ ìkejì tó di tàkọ́kọ́ àti ìkẹta tó di kíni ìkejì ó lè fẹ́ kí màṣúbà ìrún àṣùbà rẹ ti pé àbí òpè ó ti pé ṣùgbọ́n èyí tó kọ́kọ́ kí yẹn nìyí tó wò ní pásítà nínú ìyẹn ti sọ irun tó kéde irun tó ní àlékún nínú ẹ̀kọ́ mi tún ẹlòmíràn mọ bí yẹn ti ń ti kẹ́kì الزيادة في الصلاة والنقصان فيها أو منها اللي هو ẹlòmíì شيء bí أدينك ṣe شو pé ó dénú kù ó kùnù tó yé báyìí so irú ẹni yẹn nìyí ó ti dín ó ti lékùnù nìyẹn ó ti lékùnù aláwọ̀ tó kí yẹn tí ò ní fàtíà náà àmọ́ irú ẹni yóò sálámà tó bá ti wá sálámà tán lẹ́yìn tó ti mú méjì sípàtì àbẹ́ńbẹ́ wa á sálámà á ṣe wá ṣe sórí ìsáárí àlùbàdì sóyè tókìlẹ̀ àmọ́ tó bá yẹ pé ẹni ẹni yìí kò rántí kò rántí ó wá sálámà pé sálámà gbàrà ló rántí àbí ó tiẹ̀ sálámà gan-an ó ṣe àṣkárù lọ́wọ́ ló rántí àbí gbàtó sálámà tán ó dókòó díẹ̀ ó ṣe tìláwà ló rántí àbí ó sálámà ó wá sáré lọlé ilé ló ti wá rántí gbogbo tá à ń sọ yìí àsìkò tí kò jìnnà púpọ̀ sígbà tó sálámà ṣẹ́gbọ́n mi yé irú ẹni yẹn kí ni ó ṣe kò ní náà kó wá fi ilé rẹ̀ lẹ̀ bọ̀ wá mọ́ síláṣí torí owó ẹnìkan ló dárùn rẹ kí fẹ́ pé mọ́mù ló bá ṣẹlẹ̀ sí mọ́mù ó fi lélẹ̀ wà mọ́ kíláàsì kó dáwọn jàmọ́ tó kírun lẹ́yìn ẹ̀ ó ṣe ti kórí méjì mẹ́ta mẹ́rin nínú wọn. nam kí ló wàá ṣe ṣe rí ibẹ̀ yẹn nìyí àwọn onímọ̀ wọn ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni pé àwọn kan ní in tó gbàgbé ni ó mú wa orúkúrú tó gbàgbé méjì lẹ̀ òun ni ó mú wa. ṣẹ́gbọ́n mi yé fátíà ni òkà òkà fátíà àbí tí ó kà fátíà lásán ní ìhùn ló dìde dúró torí fátíà tí ó kà nìyí ó ti gbé àwọn kankan míì á dìde dúró yóò kà fátíà mọ́ tó bá kà fátíà yóò fi súrà lè á tó yóò wá tó rọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn aṣàtàyà yóò wá sára wọ̀ ó ti pé àbí ó ti pé ẹ pẹ̀lú tó ṣe é sí ó ti pé aisha sí ìsáwí àlùbàdì wọ́n ní lásìkò tó fi sálámà tó fi rọ́lé tó fi ń báyàn sọ̀rọ̀ tó fi ń ṣàkà tó fi ṣe tìláwà wọ́n á fún ní ìdájọ́ ẹni tí ó gbàgbé sọ̀rọ̀ lórí irun ẹni tí ó gbàgbé sọ̀rọ̀ lórí irun a wípé irun ò tí ì parí àwárò bó ti parí òun la fi ń lọ lé la fi ń sọ̀rọ̀ òun la fi la fi la fi la fi ń tán ìṣẹ̀lẹ̀ yẹn nìyí tó ibi tá a gbẹ nìyẹn sí yẹn tí ó ń gbàgbé ó sì wà lórí ó sì lọ́lé yẹn fúnra kó ti lu ẹ̀bà àtẹ̀fọ́ fèdèsì <laughs> fúnra kó ti mu gàdé àtẹ̀pà rà bó ni ọ̀gá ńkọ́ fún sálárì ni ọ̀gá ni sọ ah fún sálárì ooo bóyá aṣọ àti báyìí ẹ̀ àsanwó ilé àsanwó gbogbo àsanwó àwò gbogbo tó ṣe yẹn nìyí wọ́n á gbé ìdájọ́ ẹ̀ wípé ó kò ó jáhálù àìmọ̀kan mú sọ̀rọ̀ lórí irun ẹni tí àìmọ̀kan máa mú sọ̀rọ̀ lórí irun irun rẹ̀ ń kọ́ kò bàjẹ́ sókè ẹni tí àìmọ̀kan bá mú sọ̀rọ̀ lórí irun irun rẹ̀ kò bàjẹ́ bó ṣe owó fún wọn àmọ́ tásìkò yẹn bá ti pẹ́ síra wọn àbí kò tiẹ̀ pẹ́ náà nínú tó máa ń bá lù àlàjẹ́ ó ti ṣẹlẹ̀ sẹ́ni yẹn bí àpẹẹrẹ ẹ ṣe pé sọ́wọ́ àdìgbò ó wá sórí ó tún wá rántí pé lákàlákà tó ohun kan bá ti à ẹ gbogbo tó kí yẹn á pàtì ló lọ ṣàlùwàlá á wá tún yẹn kí lódìdí. ṣẹgbọ́n mi yé àlàyé ṣókí lórí ìbéèrè yẹn òun nìyẹn. Now, ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ẹni tí ó gbàgbé láti kí láti ilẹ̀ gbàgbé rúkúnù àbí tí wá sálámà lẹ́yìn ìgbà tó wá sálámà tán ló wá ló lọ àbí òṣìṣẹ́ra wọn irú ẹni ẹni àwọn mìíràn wọn àfa wọn ní odidi rákà ní òkú wa odidi rákà ẹ wò nísìnyí ẹni tó kìnnì ó kírun rákà kínní rákà ẹlẹ́kejì ló wà ó yẹ kó ṣe àtàyà ó ṣe jókòó báyìí ó sì gbàgbé lọ kí ló wá ṣẹlẹ̀ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah láì mú àtàhìyàtò wa. Ah, lẹ́tọ̀ọ̀dù láì mú àtàhìyàtò wa irú ẹni yẹn kí ni ó ṣe ilẹ̀ ni ẹjọ́ òsì òsì èsì so ẹ bó ti sálámà bó ti sálámà yẹn ló rántí ah bí màá ṣe pé ní àwọn míì náà wà fà wọn ní odidi raka ní òmù wa tí ó fi wá jókòó ṣàtayá sálámà àwọn míì ní rárá ní tí ó ṣe ni wípé bóyá rántí yẹn orí ìjókòó náà ni ó lọ yóò ṣe àtàyà gbogbo ọjọ́ ẹ̀kọ́ ṣe yóò ṣe bẹ̀ àyàṣẹ wa sálámù àmẹ́nu kò wí pé sèyídì sáárì àlùbàdì kò gbọdọ̀ mọ́ ṣe ṣe yé ẹ́. ẹ̀ẹ́dọ́kọ̀ ìrìnkẹ́ ẹ̀yìn tó bá sálámà ẹni ká rìbìtì ẹ̀ ní o tó bá sálámà sálámà alẹ́kùn náà tó sálámà alẹ́kùn tó bá náà ti pẹ́ òun ò ṣe àtáyà òun kàn sálámà ni ṣẹ́gun mẹ́lẹ́ jókòó rẹ̀ rí kó ṣàtáyà yẹn yóò ṣàtáyà tó wá ṣàtáyà náà yóò wá sálámù ìwé ti pé bá àbí òtí pé òtí pé àmọ́ sálámù tó mú wá yẹn ó fi yẹn jẹ́ kí ni lékún irun aṣèwà mú sùúrù sáwí àlùbàdí wa lẹ́yìn aṣèwà sálámù. sókè. So, bẹ̀rẹ̀ àwọn afáà mi ní tó bá ti lè sálámà ìrìn àwọn ṣàfihìyà tó bá ti lè sálámà tó bá lè sálámà kò lè ń tí ó ti di rákà ní ògbó wa lọ́dọ̀ àtọ́ sọ yẹn ní ìtumọ̀ ẹ̀ ni pé ìṣàtáyà tó sálámà lẹ́yìn sálámà ló wà lọ́ọ́ pípẹ́ à ní ìmọ̀ ìṣàtáyà tó bá fẹ́ ìṣàtáyà kò ní dáa ṣe yóò mú di rákà wá gbẹ̀dùmúrù lọ síbi àkókò táwọn kọ́ wù wípé èyí tí yẹn bá gbé jùlẹ̀ ibẹ̀ ni ó ti gbèrú kèké bá gbé lórí dúrákà ṣúlẹ̀ òjú ẹ̀ lọ àlàyé ṣókè nù ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní ṣé ọ̀ràn yẹn ni fún gbogbo àwọn mọ́ṣáláṣí tí ń bẹ ládùúgbò tí wọ́n pèrò nígbà tí kàbá ti pèrò sọ́nà yẹn ni kí wọ́n pèrò. mọ́síjídù mọ́síláṣí òfin tó de mọ́síláṣí ló de ìdìbìdù àwa ló de ọlọ́dọọdọ wa òfin tó de wa kí lófin tó de wa òun náà ni pé al-adhan wal-iqama min furudu kìfàíyà ni àdáàmì tápẹ̀rù káṣẹ̀kọ́ mọ̀ nínú àwọn ọ̀ràn yan gbogbogbò ni kì í ṣe ọ̀ràn yan. ọlọ́dọọdún ṣókèlè ìkọ́mọ̀ ìkọ́mọ̀ òun tiẹ̀ ọ̀ràn yan ọlọ́dọọdún lòun ọ̀ràn yan ọlọ́dọọdún àyàfi tábà fẹ́ kí jẹ̀mọ́ lókun tábà ti kí jẹ̀mọ́ méjèèjì ti wọ́ sípò nínú àwọn àmọ́ bí yóò bá dànù kí léyìí tó lékè lọ́rọ̀ ní mímọ̀ ní pé kò pọn dandan kó pè mí àmọ́ ọ̀ràn ẹni tó ṣe fọ́mọ̀ àmọ́ tá a bá fẹ́ kí jẹ̀mọ́ tí ìmáàmù bá ti mú àdénú bá ti ṣètọ́ mọ̀ àwa jẹ̀mọ́ yòókù kò pọn dandan káwa ṣe fọ́mọ̀ àmọ́ a máa ṣe àlùmọ̀tábàrà èyí tí máa ń wí a máa wí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe nígbà tó bá pè mí tí mọ́sídìdì kan bá pè mí ṣe káwọn mọ́síláṣí yòókù náà kí wọ́n pè mí kò sí tí a lè fi sọ yìí kò yẹ kí wọ́n pè mí bẹ́ẹ̀ ni kò sí mọ́síláṣí kọ̀ọ̀kan náà ló láǹfààní àti pèrò torí mọ́síláṣí kọ̀ọ̀kan náà ló ní ló ní ìmáàmù ló ní ìmáàmù lọ́wọ́ àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ àlámọ̀rí àlámọ̀rí alìmáàmù al-a'zam alámọ̀rí ó ń bẹ lọ́wọ́ al-imam al-a'zam ìyẹn ni adarí ìlú adarí ìlú tó máa ń bẹ lọ́wọ́ wọn torí ẹ̀ kì í ṣe bí àdáni ni lọ́rọ̀ ẹ ti ń bẹ lọ́wọ́ wọn ọ̀rọ̀ páàpọ̀ mọ́ṣáláṣí gan-an ọwọ́ àwọn adarí ìlú òun náà ni àwọn ni wọ́n pèsè sí àgbàgbà tí ò sí ẹni yìí ló ní pé mọ́ṣáláṣí mẹ́rin eléyìí ìdájọ́ kọ eléyìí ọjọ́ méjì eléyìí ìdájọ́ kọ eléyìí ọjọ́ méjì ọjọ́ mélòó ọjọ́ mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin sì ní wọ́n bẹ nínú síìtì kan wọ́n bẹ nínú síìtì kan ìdí tí wàhálà ti ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ nìyẹn nígbà tí a ní alìmáàmù aláàbọ̀mù alìmọ̀tàbàrù ṣáríàn a ní adarí ètò tó jẹ́ ti tí islam fàkalẹ̀ tá a bá ní kò yẹ kí mọ́tíláṣí ó pọ̀ báwọn bá rí i pé gbogbo bàbá olówó tí wọ́n kọ́lé sádùúgbò náà ni wọ́n ní mọ́tíláṣí ẹ bá délé àrùsá ní Sokoto ta lásìkò díẹ̀ rí ní nǹkan bíi two thousand two thousand two jẹ̀mọ́ every compound ló ní mọ́tíláṣí yẹn ẹ rí i pé nígbà pé ní alimẹ́sìtì gangan nìyí àǹfààní rẹ̀ onípadà onípadà kò ní padà sí mọ́ ìgbẹ́ níwájú ilé rẹ̀ ìgbà níwájú ilé tèmi tábà ní flat one to flat thirty ìkọ̀kọ́ ló ní mọ́tíláṣí tó sì fi ẹnìkan náà ní àmọ́ ní mọ́tíláṣí mélòó thirty kò sí jàmọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni lọ́wọ́ àníjàmọ́ àwọn aráalé kọ̀ọ̀kan ní mọ́tò wọn yóò bọ́ tàwa kí wọ́n ṣe òkè wọ́n sì wọlé àwọn sọ̀rọ̀ náà jáde wọn kí adọ́ náà jáde gbẹ̀nà àwọn ah, eléyìí lè ṣe mọ́tíláṣí ó ti di mùsọ́lá síbi tí mọ́ṣáláṣí bá ti wà nìyí jàmá ìrun pípé kò ní mú ìnira wá fáwọn jàmá mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ìdájọ́ àlèkọ́mọ kò ní mú wá fáwọn jàmá mùsùlùmí àmọ́ bí tí ò bá ti sí ètò kò sí kó mọ̀ mọ́ wà ìyẹn ni tá yí láwùjọ wa káàkiri òun náà ló débi ọ̀rọ̀ ìsọ̀látò jùmọ̀ wọn náà lọ débi ọ̀rọ̀ sọlátùn eid sọlátùn eidain wọn ló débẹ̀ lẹ́nu rítírìtì kan wọ́n kí ìdì mẹ́ta olùbẹ̀ lọ́nà ẹ̀ middle ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ eh, eh, initial media final olùbẹ̀ every ilé kéwù ló ní mọ́tíláṣí every ilé kéwù ló ní ìdì every mọ́tíláṣí ṣáṣẹ́kìnnù jimá ló fẹ́ kí ìdì so mo lè gbé ìdájọ́ sí torí ẹ̀ ẹ̀kọ́ táwọn ò pọ̀ ọ náà ní pé mọ́ṣíláṣí tí èèyàn lè sọ èèyàn lè lámọ́lẹ̀ pé àwọn mọ́ṣíláṣí tó wà ládùúgbò ẹgbẹ́gbẹ́ òṣè wà ó wípé wọn ò lè wọn ò lè pè é rún lámọ́lẹ̀ á wo distance ń bẹ láàrin wọn síra wọn ni níbàámu sí kí wọ́n fi ohun ohun lásán pèrún torí pé ìdájọ́ ṣẹ̀dá ìsìláàmù kò dé microphone ṣẹ́gbọ́nmi kò wà lórí microphone ibi tí ìdájọ́ ṣẹ̀dá ìsìláàmù tó wà òun ni asọ́wùtú làádì natural voice ohun ọmọ ènìyàn tí èṣe òun ẹ́ńjìnì ohun ọmọ ènìyàn tá a bá fi wọn ọmọ ènìyàn pẹ̀rún ibi tó lè dé gbogbo ẹni bá gbọ́ nígbà tí wọ́n pè irun yẹn nìyí ó jẹ́ ọ̀ràn yàn fẹ́ yẹn láti jẹ́ pé yẹn. so bí ẹ bá fẹ́ fún tó fẹ́ gbáyà tó pè irun gbígbà nísìn ní nọ́mbà nọ́mbà one ó fẹ́ fún fẹ́ gbáyà náà ó fẹ́ gbogbo ẹ̀ yẹ̀mọ́ kò lè ní nọ́mbà fifteen àbí wọ́n á ti nọ́mbà twenty tàbá ní mọ́tíláṣí mi rí nàbà twenty ọ̀run náà tún mú sókèlè nísìnyí so táwọn ìdílé yìí bá pèrún iye tó lè kọ́fà yóò kọ́fà yẹn gbogbo àwọn tó bá kọ́fà yẹn ó dẹ̀ ọ̀rọ̀ yẹn fún wọn kí wọ́n bá ẹnu tó pè yẹn lò àwọn tí ò gbọ́ báwọn bá lọ kínu jàmá wọn ò lẹ́sẹ̀ yẹn làwọn tí ò wù yẹn tí ò kọ́fà sókèlè torí ẹ kìnìún ti ń bẹ wájú mi kọ lẹ́kìdájọ́ sí tó bá dá ṣùgbọ́n ẹ máa tẹ̀kí ní ìpè ni wọ́n mọ̀ gbọ́ lálákìjà wọ́n mọ̀ gbọ́ mẹ́sù tó ara mẹ́sù máa sáré bọ̀ kúrúkúrúkú à alájẹ ní máa sẹ́yìn àlè dà ẹni bá gbọ́ tó máa pèrú ilé ìkọ́ ohun lásán natural voice òun ni tó ṣe ń bẹ lọ́dọ̀ àwọn olúmọ̀ nìyẹn kì í ṣe ohun microphone tóró microphone yìí ibi tó lè nìdé àìmọ́ mi náà tí wọ́n náà máa ń bọ́ adágbó kan gbé wa ni ayé alásọ̀lá akàn gbé wa ni wọ́n yẹ kí ó yẹ náà <laughs> torí ẹ ìsìláàmù la ń dójú agbára wa lọ lágbára lẹ́yìn so ibi tí òun máa dénú ó dé nígbà tó bá dúró síta àbó dúró sókè mọ́tíláṣí tó bá fi ohun lásán pè ní gbogbo ẹni bá gbọ́ irun tó pè ó di ọ̀ràn yẹn fún wọn láti jẹ́ pé irun tí wọ́n bá jẹ́ pé irun tó ń gbé jẹ́ máa lẹ̀ yẹn lọ́kùnrin ní o wọ́n ti lẹ́sẹ̀ àfẹ́sẹ́mọ́ aláwọ̀ gbé àdé lókun tó yẹ torí ẹ̀ láti wá wo ibi tí àwọn mọ́ṣáláṣí yẹn wà síra wọn tó yẹ kí mọ́ṣáláṣí jẹ́ pé ìkan wà ní nọ́mbà five ìkan wà ní nọ́mbà nine nọ́mbà five wá pẹ̀lú ìgbó lẹ́tọ̀ọ́ pé nọ́mbà five pẹ̀lú á ní olẹ́tọ̀ọ́ tẹ́wá gẹ́tì àlàyé tí mo ṣe dáadáa ẹ́ ẹ gbọ́mi yé oyé mọ́ṣáláṣí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé yìí òun gbé nọ́mbà twenty wọn láṣọ àwọn twenty one wọn wá fẹnu pinnu ó bá àbúgbọ ó ti gbọ́ ok nínú irun tó ń pè àti irun mọ́tà tó wà wà nọ́mbà twenty three twenty one one twenty one one one twenty mọ́tà tó wà twenty one twenty four mọ́tà tó ní irun náà wà ń bẹ̀ òun náà wà pé èwo ló jẹ́ pé irun àwọn méjèèjì ṣèyí tó bá kọ́kọ́ pèrò nínú wọn òun ló pèrò ìkejì gan tó bá dájẹ́ tó wọn ò bá pèrò èyí tí tàkọ́kọ́ ti pè yẹn ó ti kọ́ báyìí. àwọn jẹ̀mọ́ kan náà lè pè àwọn jẹ̀mọ́ kan náà ni. twelve twenty one ló kọ́kọ́ pèrò tó fi gbọ́ òun ló lọ fi lọ kínú sọlátù jàmá lọ́kùnrin twelve twenty lọ́kọ́ pèrò tó gbọ́ mọ́bìjọ́ pé wẹ́ eléyìí ìyẹn dìgbò tóró ti dì ẹ́ nígbà tó bá fi lè gbọ́ títí ẹ tí ń rìn pèrú ó ti dì ẹ́ mọ̀nsẹ́mi ẹ̀ nìdá nàbí sallallahu alaihi wasallam ó lẹ́yìn tó bá gbọ́ tí wọ́n pèrú ẹlẹ́mìyàn tí kò wá lọ jẹ́ pèrú ànábì ni fàlà sọlá tẹlá ìlà mi ẹ̀dùn tó bá fi lè kírun lẹ́yìn ìgbà yẹn ni ànábì ni ò nínú sallallahu alaihi wasallam àti tó bá ní àrùjáre yókù qila alkhawf walmarod alkhawf bóyá ó bẹ̀rù tí n bá lọ kírun bàbá gbèsè ó mú mọ́lẹ̀ yóò sọ mí lérò ẹ̀wọ̀n tí n bá lọ kírun nǹkan lè bàjẹ́ nílé tí n bá lọ kírun aburú wà lọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí marod àbí àárẹ̀ tíyẹn máa wá sí kíyẹn lé gbà ẹ máa pẹ̀lẹ́ ó ṣe nìyẹn bẹ́ẹ̀ mẹ́rin yẹn kí òsì ní jẹ́ pé nìyẹn. so ǹjẹ́ ẹ̀kọ́ òun náà ní pé yálà ẹ̀ ń bẹ́ ń lé abẹ́ẹ̀bẹ́ nílé iṣẹ́ abẹ́ẹ̀ sí ládùúgbò yìí mọ́ṣíláṣí tó bá pèrún tẹ́ bá rí i pé tó bá lo ordinary voice láti lè fi pèrún ẹ máa gbọ́ ó ti di ọ̀ràn yàn fún yín láti jẹ́ pé mọ́ṣíláṣí yẹn láti lọ kírun jàmá lọ́kùnrin. àwọn mọ́ṣíláṣí ẹ pé tọ̀ òun jìnnà gan àá wà ní nọ́mbà fifty òun wà ní nọ́mbà one òun wà lo máìkì Allahu akbar Allahu akbar láwọn lọ gbọ́n jìnà jìnà jìnà jìnà jìnà kìí ṣe ọ̀ràn yàn fún wa ká jẹ́ pé rẹ̀ ká bá jẹ́ pé ó dáa bá jẹ́ pé àṣẹ lọ́run á dànù wa kí àbí àfi a bá rí mọ́sìkì míì lókù tó súnmọ́ wa lókù àwọn tó bá ti sí aláfààní àti dànù kí ó rẹ̀ pé bí a bá jẹ́ ní kí ó ka súnà fún dáadáa kò ní bìkítà láti mú lọ́mọ jẹ́ pé rẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ wa máa ń lò nìyẹn àìbìkítà níṣẹ́ rẹ̀ kó jìnnà tó àwọn ọmọ yàrá kan pò wá lọ ń bẹ nílùú èkó àmì wà ní Canada àmì wà ní Australia àmì wà káàkiri àwọn pé táwọn bá fẹ́ lọ kírun àwọn máa ń drive fifteen minutes wọ́n máa drive mọ́tò fifteen minutes drive níbo nìyẹn. ẹ láti ní sójú kẹsẹ̀ mú bẹ́ẹ̀ ẹ̀yìn náà ti lọ kí náà wọn lọ kí ṣubúrì wọn lọ kí zúrì wọn lọ kásì wọn lọ kí wọn lọ. bẹ́ẹ̀ iṣẹ́ ìṣe náà dáa lóòkè ìṣọ̀rọ̀ yàn fún yóò ẹ̀pẹ́ yìí náà ń bá fẹ́ kúrò lé náà nìyí ìjẹ́ra kọ́lẹ̀ sí business lẹ́wà lọ èdè bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n so bọ́n bá dẹ̀ ṣe dẹ́ nìyí ìmọ̀nì kìí pẹ́ yòrò nígbà wọn kìí pẹ́ yòrò àwọn tí mọ́lẹ́kí mọ́nì yòrò ní oòrùn tí ó rẹ tí ó yòrò rí ó ń pọ̀ mẹ́rin ju àwùjọ tiwa lọ. so àlàyé ṣókí lórí ìbéèrè yẹn nìyẹn a wo distance àwọn mọ́ṣáláṣí yẹn síra o létí na ìyẹn lára sódà tá a bá níjọba fọ́múlà tí ìjọba náà lò náà nìyẹn fọ́múlà tí ìjọba tí ó lò òun nìyẹn wípé wọ́n á wo distance sí ẹnu pẹ̀rún wọ́n á fi tìtámì mi tí ń wí mọ́ṣáláṣí kejì lè wà mọ́ṣáláṣí kan lélẹ́ gbogbo mọ́ṣáláṣí mi tún lè wà distance sí ẹnu pẹ̀rún òyìn ẹni kí wọ́n wò. torí pé ẹni ó de mùsùlùmí láti pé òfin ọlọ́run tí wọ́n fi wá kí jama ní mọ́ṣáláṣí. àwọn tá a bá lọ sáwọn ìlú ni ìjọba wọn á lè fún ọtí tó máa ti pè mí lórí rédíò wọ́n ti pè é rédíò gbogbo ìlú ẹ̀ lè pè mú mọ́ tí iná lọ àbí ò lọ ọ̀rọ̀ méjì ni alákọ̀ọ́kọ́ tó bá já sí pé irun tí wọ́n pè ní rédíò yẹn nìyí ó jẹ́ irun gangan irun àtàhápùdù irun tó fi sin lọ́n yẹn ni irun tí máa dúró bọ̀ wájú tí ó pè nífìyí sọ́lọ́ ni tó ẹ pé yẹn ni níjọba fọwọ́ sí pé tó bá ti lè pẹ̀rù gbogbo ẹyin sí ti ebi ń pẹ̀jọ lápásápá ọ̀pá ti lẹ́yìn ìkíní kan gbóyìn ẹ̀gbọ́dọ̀ fún pẹ̀rù mọ́ ìkan náà ni kò sá burú bẹ́ẹ̀ wọ́n á tẹ̀lé náà ni. ṣókè irú ìró àdáàní yẹn nìyí ó wọlé nínú ẹ̀sìn ó wọlé àmọ́ tó bá dá sí pé recorded ni àwọn rédíò ṣe ṣe ti mọ̀ pé ó kéré àtúntò wọ́n kàn pílẹ̀ ní pam àwọn eléyìí ni kì ṣe azan so tẹ́pẹ́ yẹn náà bá ń lò nínú ìlú kan nìyí aráàlú yẹn wọ́n ń kírun láì ṣe ni. láì pẹ̀rùn àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ náà ní láwọn àdúgbò kan wọ́n sọ fáwọn yáàdí ní tẹ́bà ti rí mọ́ fóònù yín bàbá dàda ní ìsìn pẹ̀lú síbẹ̀ ẹ kàn tẹ́ ni ẹgbẹ́ máìkì sí wọ́n á tẹ wọ́n á gbé máìkì sí àwọn àti bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí àwọn ayé náà ti mọ̀ ọ́ sàn sọ̀rọ̀ sàn sọ̀rọ̀. sọ́kùnrin àbí wọn pẹ̀lú wọn pẹ̀lú torí pé al-azan kò sí mọ̀sáìlú mùsàjẹ́dà tó lè ṣẹlẹ̀ sí kò lè gbọ́dọ̀ gbé kúrò nínú kíni al-amalu at-ta'abbudi iṣẹ́ ìjọsìn ni iṣẹ́ ìjọsìn àìfi rọ́bọ̀tì àìfi pẹ̀lú

ó lè fẹ́ kú mọ́ bẹ́ẹ̀ fọ apá rẹ mọ́ bẹ́ẹ̀ fọ kíni ọ̀gá burú ń bẹ̀ máa burú wà mẹ́rin kódà bí yóò bá wọ jẹ́ náà bàdán náà ni kò sá burú ń bẹ̀ lè wẹ̀ èèyàn bèbí lè yọ àwọn jẹ́ náà bà burú ń torí pé omi dáa fi wọ jẹ́ náà bà a máa wá a máa wá mẹ́nu káàlìkìn ìlà màkòlókìn wọ̀mẹ́ màkòlókìn ìlà màkòlókìn sókèlè omi tó bù sínú àgè máa wò omi tó bù sínú àgè àgé òǹkínú makhluk àbí ibẹ̀ làgé tí ibẹ̀ lóbi ti ń wá ó wá àgé òun máa ń dání sí ọwọ́ àti ẹsẹ̀ kí ni wọ́n náà makhluk àbí mi makhlukin ila makhlukin àbí tábùrú wà mẹ́rin ó àwa lo àgé àwa ti fún robot robot please do you have vision for me máa ṣàlùwàlá ìsèǹtì náà kò sí yàtọ̀ ó sì lè wá mìnìkálíkín ìlànà flog tó ti yé ó dájú pé ìyẹn máa ń wọ jẹ́nàbà nígbà míì nínú òjò nínú òjò èyí tọ́lọ́run ní tọ́lọ́kùn nínú ọ̀rọ̀ ọlọ́run ní kókó mọ ọ̀rọ̀ àbí ó sì ń rọ̀ wọ́n sì ń jẹ́nàbà lára ló bá gbé bẹ́ẹ̀ díẹ̀ ó ó ti wọ jẹ́nàbà náà nù torí pé n tó gbé jánábà dúró òun náà ni kó mi kó rọ kí ni ká oríkèéríkèé ara bẹ́ẹ̀ lẹ́yìn tó kọlu sinipú sinipú lu ẹ̀ tẹ̀síìsì ni tẹ̀síìsì nìyí ó máa ń jìjù báyìí lọ ó kàn já mi ní kúù ló bá lọ lẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta kò tí ì jáde ìgbà tó jáde báyìí kó o ti mú jánábà náà nù. láburú kí ni hmm. àìsànfúnra àgbàlábẹ yàrá àgbàlábẹ á parí ẹ oníṣẹ́ sáré sọ̀tọ̀ náà sotiye so ntẹ gbọ́dọ̀ ta gbọ́dọ̀ gbọ́ yìí dáadáa nìyẹn so àyè lo gbogbo tó bá ti jẹ́ nǹkan ìjọsìn àlàámọ̀lú àti àpùtì àti àpùtì kò sí èèyàn ló bá sára rẹ̀ tó déyàn lọ́lọ́run bá la ìjọsìn bọ̀ lọ́rùn kò sáàbùrú mẹ́ a lè ní automatic door tó ń ṣílẹ̀kùn mọ́tíláṣí àbí tó ti ń padé tàbá ti súnmọ́ báyìí yóò kàn sí fúnra ẹni nígbà bá wọlé yóò sì padé ṣé ó ti hàn kò sí lọ́hùn kò sí lọ́hùn ọlọ́run ò sí ń dandan dandan máa ń gbọ́dọ̀ nílẹ̀kùn máa ń lè wọ́n nílẹ̀kùn <laughs> àbí ṣé ẹgbẹ́ tó rí àwọn ọjọ́ mọ́ wá yọ gílóòbù yọ gbogbo ẹ̀ gbogbo àwọn bọ́gílárì ní táǹkì bọ́bí ní gbogbo ẹ̀ gbogbo àwọn sáyẹn wọ́n lè má fi yín wọ́n lè má sáfì mọ́ni lẹ́kùn ó lè mọ́ni lẹ́kùn kí ẹ bí torí àwọn tó ń ẹ̀hẹ́n. àmọ́ ó wá di pé ká pèrò ẹ wá tan rọ́bọ́ọ̀tì rọ́bọ́ọ̀tì náà wá ń pèrò ai wọ́n ń pèrò ìzákùnrin àṣà ó wá di pé kí wọ́n ṣe kọ́ mọ̀ ẹ́ wá di pé recorded voice náà ń play la la o lè lọ lágbọ́mìyé o lè lọ so ṣókí náà àwọn àlàyé lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun nìyẹn a wo distance ìyẹn ni tó kan àwa nígbà tá a kì í tí gbọ́dọ̀ sọ pé bákàbàkan ni kí wọ́n ṣe pè mí ìwọ wo distance mọ́ṣáláṣí tó pè mí yìí tí wọ́n gbọ́ sí tó bá fẹnu pè mí ṣé wàá gbọ́ àbọ̀ ní gbọ́ tó bá ti gbọ́ ó ti di ọ̀nà yẹn fún ọ kó lọ jẹ́ kó máa tún láti gẹ́gẹ́ bí ọkùnrin tó lọ kí jẹ́ máa tún láti ó ti di ọ̀nà yẹn fún ọ. àwọn mọ́ṣáláṣí yòókù àwọn náà pè é pàtó sì lè jẹ́ pé eléyìí ń lè òní jẹ́ pé àwọn eléyìí mọ́ òní jẹ́ pé òní. so gbogbo ẹ̀ náà ń tọ́ka lórí pé ká máa bẹ lọ́run fọ́nà fún fún tó ṣàlékún àgbóyà àwọn ìjọba wa lórí ọ̀rọ̀ ìsìn òun ni òun làwọn ètò kan fi jókòó ní ọ̀run ó fi dé báwọn jàmá mùsùlùmí. ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ni wọ́n ní. ẹni tí ó ń kírun kó lè clear dáadáa sí wa kò sí kí á sè é àwẹ̀ kí á sè gbà tí ó jí mọ́gìrìbì ti wọlé. kódà wọn ti kí mọ́gìrìbì gan tó di àmọ́ àsìkò mọ́gìrìbì láti wà ó wà lọ mọ́síláṣí láti lọ kéènì òun wá pàdé ẹni tẹ́ kóun sì kí mọ́gìrìbì kí àwọn méjì lè fi mọ̀kàn wọn lè kéènì papọ̀ wọ́n lè kéènì papọ̀ kò yé yálà onímọ̀ gírígì ló léde ní o tó ní asiri ó kírun lẹ́yìn ẹ̀ àbúdá asiri ni ó léde ní o onímọ̀ gírígì ó kírun lẹ́yìn ẹ̀ kò sí ìdí olè wáyé ẹ̀ kò sí ìdí òlọ́ mẹ́ ẹ̀ à inú alásàrì a máa ń ta tó ewu ẹ̀ sílẹ̀ lẹ́ni onímọ̀ gírígì àkọ́kọ́ àti kejì ni gbogbo lẹ́yìn kò ní ìtumọ̀ ẹni tó bá ti jẹ̀ mọ́mú náà ó sì tẹ̀lé ó tẹ̀lé innama ju'ila al-imam liyutamma bihi ó ní torí pé torí pé o fẹ́ ta kí ó sókè tí ìmọ̀ọ́mù rẹ̀ ta kí ó sílẹ̀ ó wá yapa ìmọ̀ọ́mù rẹ̀ rárá ìyapa ìmọ̀ọ́mù láàrin yẹn ó léwu ju tó fẹ́ ṣe lẹ́yìn ìmọ̀ọ́mù lọ kàkà kí ó sókè kàkà kí ó sílẹ̀ nínú àwọn súnánù ni sọnù sọláàtì ni ó wà nítorí ìyẹn nìyí ó wá yapa sí mọ́mù rẹ̀ nítorí lè mú yapa sí mọ́mù tó gbọ́dọ̀ sí pé orígun orígun irun tí wọ́n ń kí kò tí ì pé ìyẹn lè mú yapa ìmọ̀mù kí ok ìmọ̀mù àwọn méjì ni wọ́n sì ẹnì kò sí kí á sì àbí ẹnì kan ló ti kí mọ́gíríbì lásìkò mọ́gíríbì ok ẹni tó wá ń lídìí gangan tó ń lídìí gangan onímọ́gíríbì ló ń lídìí òun wá sálámù lọ́tọ̀ lẹ́kẹ̀ẹ́ta ṣé o sálámù pa wọ́n dẹ̀ wọ́n ní ká má yapa mọ́mù ó yapa rẹ̀ torí pé orígun nínú tó gbẹ̀rù tiẹ̀ náà dúró òun ni rákẹ̀ẹ́ kan tó kù wá yapa rẹ̀ tó bá ti sálámù ó rìn lè ó mọ̀ ẹ̀kan tiẹ̀ wá òun náà wá sálámù sálámù wọ́n dẹ̀ máa bá wọn ọwọ́ ẹ̀ṣọ́ wọn àì wò àì kà á fún bóyá ẹ̀ńtàǹkì lẹ́yìn ẹ̀ ó ta tó sókè àbúkà tó sílẹ̀ àní wọlé yìí. wọ́n ní àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹni tí ẹ máa ń sọ fún wọn pé nípa àsìkò oorun àsìkò oṣù tó ìjà lọ kírun wọn wá kí àkú pé àwọn lọ kí gbàtọ́ bá wù wọn àwọn ẹni yẹn nìyí. sọ ẹ pé wọ́n lẹ́ni tí àwọn tí wọ́n ti jú tí wọ́n sì bẹ̀rù á lọ fẹjọ́ wọn sùn tí wọ́n pè wọ́n kán ṣe wáàsí fún wọn kán pè wọ́n kán ṣe wáàsí fún wọn bá wọn sọ̀rọ̀ ọlọ́run kí wọ́n mọ pàtàkì ìkírun ní àsìkò rẹ̀ kán mọ́ lo mọ́tí àti bàbá Felix ọmọ nola ìdílé agége wọ́n dàgbé ẹ̀yìn pé ìrún ní táìmù nígbà bá ti jí ni ẹ̀dá kò kí ẹ̀ máa sẹ́lẹ̀ ni láì fún yàn ní dúrúkìá ọláyà padà síbò ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta yẹn kí ni ìtumọ̀ ẹ̀ mawqutan kí ni ìtumọ̀ rẹ̀ mawquti maf'ulu maf'ulan mawqutan. adùn kí ni wákìtù wákìtù mọ̀fúrúùlù mọ̀fúùd ọlọ́run lòun fi irun tóun ní a máa kí òun ṣe lọ́rọ̀ yẹn léwa lórí òun sì fi àsìkò sí nìkan nínú lásìkò nígbà bá ti jí ni ẹgbẹ́ ó wọ́n ayé أو إلى الله يشوي الله باني فتيتي أنا بن الصلاة لوقتها لوقتها ينو لا كان غني ينو لا تقولي ẹgbẹ́ni yẹn nìyí ndó níbi ó kọjá banadọ àbí bí o bá lásìkò kò sí jẹ̀mọ́ kéré pé jẹ̀mọ́ ta la fẹ́ kí àbí òkè àá gbogbo fámìlì mi ṣe pé òkè wa olórí ẹbí balógun mọ̀lẹ́bí nìkan wọ́n àgọ́ méjì yàrá pàdé o àbẹ́ ẹ̀kọ́ lásìkò rún o tó ẹ pé ẹ̀yìn oníkálukú mọ̀dé tó wù lára tí ìsìláàmù fi ní tó jẹ́ ìsìláàmù ìsìláàmù ẹ̀wà ìsìláàmù pírísìpù islam tó wà discipline ó ní sọlá time ẹgbọ́n mi yé kí lè ṣe nìkan gbogbo ntọ́nà bá ní àṣepátá lọ wò dáadáa ìmọ̀ ní àsìkò àsìkò wọn lè fẹ̀ jura wọn lọ wọn ní àsìkò ramadani kò lásìkò ẹni tó bá ẹni tó bá gbà ní ramadani tó ní ìfẹ́ gbàgbà ìjà rẹ kò sí ìyá ìgbà tèmi ní april tí mo wà yìí àjùlọ kan àbí ìdè yìí jà sẹ́ni ẹ gbà wẹ̀ ọ̀nà náà kọ́ ó gbórúkọ ẹni sọ́ọ̀mù gini sọ́ọ̀mù gbọ́ rọ̀mọ̀dán yẹn gẹ́gẹ́ lásìkò rẹ̀ sọ̀látù zuri zuri yẹn gẹ́gẹ́ lásìkò rẹ̀ bẹ́ẹ̀ ni asiri bẹ́ẹ̀ ni magribi bẹ́ẹ̀ ni isha bẹ́ẹ̀ ni duha ẹ̀yà jẹ́ wọn máa ṣe nǹkan tí ò lásìkò kò bá làákàyè ni kódà nínú tá a fẹ́ ṣe nínú tọ́mọ ènìyàn gan fúnra wa kò sí táwọn tó lásìkò àbí kò sí tó ṣe tó lásìkò bó jẹun oúnjẹ kiri oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ a tọ́dà bó dé láti gbẹ́ta ẹni ìkàngbà kan náà jábẹ̀ ni àbí lójú lọ́dọ̀ àwọn olóyìnbó náà breakfast lunch fúnra lọ́dọ̀ àwọn ilé ìbò ní ìlú tó bá fi lè mú ẹgbẹ́ fẹ́ jẹ tàárọ̀ lọ́sàn-án ó tún lórúkọ náà kò ní brunch breakfast and lunch ò ní brunch so bó lọ́jọ́ pé ìrìn ò lásìkò nígbà yẹn pé ẹni ẹni àpárá sí bó ti dé bá wọ̀lọ́ tó bá jọ mọ kéwú wọ́n tún kọ́ bó jáfa tó jẹ́ mùdúrú ilé kéwú wọ̀lọ́ ó yẹ kán tó kúrò mẹ́rin. Eh, tó sọ pé ó ti fẹ́ di kéye mòdìlù mọ́ ó fẹ́ di mòdìlù eh, dọ́ọ̀lù mòdìlù ẹni tó sọnù yóò sì mọ sọyàn nù torí àwọn ọmọ tí wọn mọ kọ́ sí rẹ̀ mo bí lọ àbá kan náà àwọn àbá wa nílò ẹyin náà ni ẹni hẹ́hẹ́ inú lásìkò àti gbẹ́lẹ́ dàbá mòdìlù inú lásìkò tó wọ́n wọ̀ náà èyí tó mọ́ kó lásìkò tó ti ń kí láti pín ní sí tó kí dídí tó ti wọ bí seventy sí eighty ẹnìkan ọgbà gbogbo lásìkò wọn náà síta ohun tó súnmọ́ ni pé bóyá èkìlù gbẹgbẹ tẹ́lẹ̀ tó bá mọ wọn kiri ó yẹ káàrin náà lè kọ́ à ló bá tẹ̀lé nígbòdì ẹ̀ lásìkò ìwọ́n bá tó kù sí sùn kí ẹjẹ́ pàṣípò kí àbí n tó kù sí wọ́n èkú yìí jẹ́ pàṣípò kí ìyẹn wọ yéé tì o sì gba mọ́tì àbí pé ìrún lásìkò o ṣàyẹ̀mọ́ pé ó ti máa láàrin ọdún kan ọdún bí ọdún márùn ó sì ọ ṣé kò lásìkò lórí gbogbo ọlọ́run ìrún lásìkò gbogbo ìjọsìn paná lásìkò lórí ìjà ájì tá à ń ṣe ó láti lọ́bẹ̀ lásìkò lórí kíni lórí ìjà ni wọn la fi ń rọ wọn àwọn scientist americans àwọn scientist americans tọ́jọ́ gbàtà bàṣẹ ilé akọ́nẹ́dẹ́ká mọ́ wọ́n lo microtestoscope wọ́n máa ń lò yẹn àbí ọgbọ̀n lágbà ìjọba ìlànà rẹ̀ níjó láṣọdún léyà àbí microtestoscope yìí kò lè mú yẹn jáde náà lè rí òtó bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n mọ̀ lẹ́yìn ara wọn pé no ìjọba ìní calculation wa sọ wọ́n ti wọ́n tó bẹ́ẹ̀ tó gbé jáde torí pé Allahu akbar ọlọ́run gbọ́ ṣe rí àárín fín tábí rí ramadan tí kò sí pé ìtọ́lọ̀ ń lọ iléyá mọ́ iléyá ọdún iléyá mọ́ ọlọ́run ò lọ ramadan mọ́ bẹ́ẹ̀ tẹ́gbọ́n ọlọ́run bá lọ bó ṣe lọ ramadan mọ́ iléyá mọ́ mọ́ ájì mọ́ àràfà ẹgbẹ́ sì mo ò dúró tó ń da tí ó sọ pé jọ báyìí ní aṣọ ọdún iléyá by all calculations wọn ò bí dàgbò gbé jáde wọn mọ lóde gíní Saudi Saudi tí do dúró dé oṣù tí wọn gbà lọ́wọ́ Saudi yẹn náà fẹẹ gbà sí yìí o àwọn karambani o àwọn karambani oṣù tí wọn gbà nígbà yẹn náà wọn gbà nísìn kò sẹ́nìkan tó di kílẹ̀ ọjọ́ àràfà bí àrà sẹ́pẹ́ ẹ̀kọ́ bá yé yín ni ẹ̀kọ́ bá yé yín ilé ní táwọn àfáàn ṣàlàyé pé hmm, oṣù ìdí sáwọ́dún bá rí kọ́ ló máa dè tánìgbà táàmù oṣù táàmù àwẹ̀ ìdí sáwọ́dún bá rí kọ́ ló máa dè tánìgbà táàṣọdún tún àwẹ̀ àbí àwa sì ń bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni títí wàá bá dèklẹ̀ pé ọjọ́ kan ní ọgbẹ́ àràfà gẹ́gẹ́ bí táwọn ẹlẹ́dọ̀ wọn lọ́hùn tí sùtọ́nù àwa mùsùlùmí bá dèklẹ̀ pé ọjọ́ yẹn kọ́ ọjọ́ kejì àbí ó kọ̀la òun ni tí àwọn ń rí nígbà táwọn rí oṣù àtẹ̀yẹ ṣiṣù tọ́nu. ìdáǹpè ní mímọ́ nu mímọ́ àmáyọ̀ èwo ni máa off on nínú Ramadan lẹ́gbọ́n yóò le ìmọ̀ yóò dìde wọn ọgbọ̀n àgbà àwọn tó wá di bí iléyà ẹwà ìmọ̀ yóò wà kú yóò kú pípí kò sáfurú bẹ́ẹ̀ kúrẹ́sì àràfà Saudi kó jẹ́ thursday kí àràfà country míì kó jẹ́ wednesday kó jẹ́ tuesday kó jẹ́ monday kò sábúrú mẹ́ kò sí àkọsílẹ̀ pé ọdún àràfà gbọ́dọ̀ jẹ́ yọ́mú mọ́wọ́ hajj ní ìjọ́jọ́ kan náà gbogbo ilé ayé kò sẹ́rì nítorí káàdì kò bá rí mi ọlọ́run yẹtọ̀ lórẹ́ka rẹ̀ ní àhílà ọlọ́run wọn muhammad sallallahu alayhi wa sallam wọn á dé lọ́wọ́ rẹ̀ nípa àhílà oṣù tuntun tó ń yọ kólíyà mọ̀wá kéèkì lè nẹ́ẹ̀sì wọ̀lẹ́ẹ̀kì ìṣòro nǹka ní táàfin máa ń ṣòkà fún gbogbo ọmọ ènìyàn táwọn alálàájì ní fi ṣòkà àwọn alálàájì nù táwọn bá ti fi ájì kí ló kọ́ àgbàlára kí ló kọ́ pẹ̀lú àràfà alálàájì ọjọ́ àràfà kìkì wa òun náà ní ọjọ́ kẹsàn-án sígbà tí oṣù yọ tóṣù bá yọ léyìí ọjọ́ kẹsàn-án rẹ̀ lọ́jọ́ àràfà tí ò bá ṣe déédéé tí wọ́n ń rí lọ́rùn yẹn kó kan wá kó kan wá tó ń bẹ ní tó ń bẹ ní tó ń bẹ ní ẹ̀sìn ni ló ń bẹ́ nìyẹn so bí ọdọ ọdọ ọdún ìtúnú àwẹ̀ bí èsì papọ̀ eléyìí náà kò yẹ kó papọ̀ kò yẹ kó papọ̀ àmọ́ yẹn nìyí á mọ lórí pé èyí tí sùtọ́nù bá declare tó bá declare pé ah ọjọ́ báyìí òun lọ́jọ́ àràfà o tó bá ṣe déédéé ti tọ̀ ọ̀hún alihamudulilayi bí ó ṣe déédéé náà alihamudulilayi ni kò dáwọ́ sí ibi láì bẹ́ẹ̀ bọ̀dà àwọn tí wọ́n máa ń dá wàhálà lẹ́ pẹ̀lú Eh, astronomical calculations wọn nìyí wọn ò bí wọn dáadáa sọ̀rọ̀ yìí ẹ sọ fún wọn kí wọ́n sọ fún wọn nígbò lára nígbò ní ọdún iléyà wọ́n bá tó bẹ̀ fún wọn lọ. ǹjẹ́ mọ̀ bọ́yọ̀ ń gbà ẹ̀ títà tó bá ti mú wá náà ní títà tó bá ti sọ náà ní. ẹ̀dá pé ìmọ̀ ayé ẹ̀kan dá wà lálẹ́ lásán náà ní. wáyé dẹ́ ìfowópamọ́ kún fún ọ̀rọ̀ síta ó di gan-an ní ìtúná àwẹ̀ àbí wọ́n yẹ kẹ́ fi ọ̀rọ̀ fún sáà fún fìtínà so ní ṣókí àwọn ẹni tí wọ́n bá ń sáà ń pè kan kí nínú àwọn ọ̀rẹ́ wa tí wọ́n dáhùn káfẹjọ́ wọn sún àwọn àgbàlagbà bí àwọn bàbá wọn bí àwọn àfa wọn àwọn tó ń lè gbọ́rọ̀ sí lẹ́nu káfẹjọ́ wọn sùn tó bá dá sí pé ẹni tá a bá mọ̀ kó tún lè bá wọn wí tí ó ní fún ìtàbálẹ̀ tí ó fi kòbókò sí wọn nídìí ní dèdè tí ò ní di mẹ́wàá lọ kò sábúrú mẹ́ẹ̀ alọ́fẹjọ́ wọn sùn táwọn arípútọ̀ gbogbo lẹ́yìn náà ló ti ṣẹlẹ̀ síbẹ̀síbẹ̀ wọn ka ẹnu fún irú àwọn èèyàn báyẹn lè yí ayẹyẹ wọn ní ọ̀rẹ́ ayò alimarihu alade ní khalili anábì lọ́mọ èèyàn máa ń bẹ lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ni falẹ̀ yẹ́ dùrọ̀ àjọkùnmọ̀ yóò falẹ̀ tá a bá ṣọ́ra ní tó ń ṣe wọ́n ń padà ṣàwánà ojú ẹ̀ lọ́wọ́ wọ́n ní kí ni àkídà biobandi nínú àkéde àwọn biobandi àwọn tí à ń pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ àmọ́ ní ṣókí ọ̀rọ̀ náà ni pé ìlú Indian òun làwọn biobandi wà wọ́n sì ní jamia ní ẹgbẹ́ jamia tó ilẹ̀ hikima àbí nǹkan tó máa ń pè wọ́n so wọn ń ṣe àlè sunna wal jamaa nínú àwọn tí wọ́n farati sínú ìjọ ìsìláàmù ni àwọn kì í ṣe ìjọ àlè sunna wal jamaa ní àkídà wọn àṣàyẹ̀rà ni wọn àṣàyẹ̀rà al-maturidiyya òun ni wọn ṣùgbọ́n tá a ti kọ́ mọ̀ nípa àwọn àṣàyẹ̀rà onídàmọ́ba nínú ìròyìn àwọn àjò nàìjíríà ṣúklẹ̀ so tó ní ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn orúkọ ọlọ́run àwọn sọ ẹni tó fi ọ̀rẹ́ tán fi dánfẹ́ràn ọ̀sìn sí omi Abu Mansur al-Maturidi òun ni òun yẹn ṣe àlùsùn náà wọ́n jẹ̀má bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀ bá rí nínú wọn ẹ̀rí nùgbọ̀n ẹ̀rí ṣòkòtò ọdún wọn kódà tó má gbàyàn sí jámí àwọn nínú ṣòro tí wọn ní pé ṣòkòtò gbọdọ̀ gbọdá gbọ́dẹ̀ nípa bíi twenty years ago kìí sìn twenty years ago ilẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ àti twenty five or twenty three four five years ago so mo kọ lẹ́tà kan sí jamiu àwọn àkókò jamiu àwọn ẹ̀dá ń gbìyànjú báwo kò rọrùn ọwọ́ kan hánà àti sínú láti mission ọwọ́ kan wọ́n ti fún blood mission ẹ̀mí ò gbà ok india ẹ̀ ní ìpàdé sáwọ́dí lọ yóò lọ india náà ni kókó náà yára di kẹ́kọ̀ọ́ nìyí létà ni ẹ̀kọ́ náà wọ́n pé ah alihamdulillah nígbà tí ṣe gbọ̀ngbà bọ́ sí fún yàrá mi tá a ò bí oore ni ìlú mọ̀ pé kì í ṣe oore ó lè jọ oore tí èsì ṣòro fún ni bí a àkídà ju bá dèbí wọn máa gbé káàkiri àkídà burúkú àkídà sí ẹbí ń pọ̀lú àkídà alùsùn náà jẹ̀mà alhamdulilah torí ẹ̀ wọ́n di ọba di kí a máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn o àwọn tá a lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n pọ̀ dáadáa àfihàn àwọn jamiat àwọn jamiyat tí wọ́n ń bẹ lórí ìlànà kìtàbù wa sunna wọn wà àmọ́ àwọn jòbándì nìyí àkídà wọn àkídà wọn tòròdíyà òun náà ni àkídà wọn àkídà wọn tó déyà nìyí àkídà yapa sí àkídà alùsùnà wal jamaa wọn ò gbà pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń bẹ tọkọ̀ arṣi ilmajid ń tẹ́ ti mọ̀ nínú àwọn sifatullah tẹ́ ti mọ̀ nínú àwọn usul alùsùnà wal jamaa gbèsè àwọn ò bá àwọn nǹkan wọ̀nyí ẹ̀ wọn ò gbà kò túmọ̀ sí gbọ́dọ̀ ẹgbẹ́ wọn ṣe ìjọ ìsìláàmù ni wọ́n o àwọn tó ń ṣe ìjọ alùsùnà tó dé láti mọ sọ fún wa pé ṣe orí alùsùnà alùsùnà alùsùnà jama ní tó dé tó gbéyàn dúró mbẹ kì í ṣe àdúgbò pé à ọlá ipá àwọn àtàjọ aládùúgbò alùsùnà ni wọn ìmọ̀ ìdá alùsùnà náà nù bẹ́ẹ̀ kọ́ kì í ṣe ọ̀rẹ́ ọlá ipá àwọn ọ̀rẹ́ mi dá alùsùnà náà dá alùsùnà náà nù bẹ́ẹ̀ kọ́ ọlá ipé ilé kéwì mo lọ yé kí àfa alùsùnà ni oníkàlùsùnà ń rárá rárá abala tí mo ti ní rọgbọn ṣùgbọ́n tó ní òpẹ́lẹ́ àkókò sẹ́ ọkùn hmm, àbí mo gbójú mo lò nìkan ọ̀bù mo lò jáàbù gbogbo àwọn eléyìí ní òun kọ́ ló sọ̀yàn di al-sunnah wal jama'ah ló sọ̀yàn di al-sunnah wal jama'ah àwọn ulama al-muhakkikun àwọn àfà tí wọ́n dúró dáadáa pẹ̀lú mímọ́ wọ́n fẹ́ni lẹ̀ nínú àwọn tíra àwọn ṣẹ́rí usulu sunnah eh, usulu sunnah ti al-imam Ahmad ibn Hanbal rahimahullahu ta'ala lára àwọn tí àti ẹ̀ máa kà sí ẹ̀ tí wọ́n mọ ìgbà pé náà àlùsùnà ní ìṣúrù every Thursday ìní ni Friday àná láàárọ̀ àná lẹ́yìn àṣùbà òun à ń gbé yẹ̀wò ní ní English language ìṣúrù sùnà ẹ̀ àmú ní point point point point àti wà ní point thirty one àti thirty òun là wà àpọ̀lọpọ̀ tíra òṣùlù àlùsùnà òṣùlù àlùsùnà ọ̀jàmá láti gbé yẹ̀wò ní ọ̀dọ̀ Thursday ní tó wà ní English tíra ṣe ń sọ ní tèmi ẹ àti gbé yẹ̀wò ẹ̀gbọ́n ní àjè òṣèlú àdùsùn ọmọ jama àti gbé yẹ̀wò títí síra àlùfẹ̀mẹ̀dì ṣẹlẹ̀ òṣèlú sọ́nà títí àlùfẹ̀mẹ̀dì àti gbé yẹ̀wò mélòó lọ́fẹ́ mọ́ta nínú àwọn òṣèlú náà òṣèlú sí òtí yẹ sọ òṣèlú àdùsùn náà ìdí yẹn fi ń jẹ́ àlùsùn náà nìyẹn ìdí yẹn ń jẹ́ àlùsùn náà wọ̀ jama àlùsùn náà wọ̀ jama ẹ kìí kì í máa gbógun tó lórí ìlú yálà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ní gbangbasa àbí ìfarasí ní gbangbasa ó lè wà nínú yàrá rẹ kó máa kára o ẹgbẹ́ láti di ọ̀rọ̀ oṣù mẹ́rin pọ́ọ̀sù ilé rẹ ti gbọ́dúndé ẹ̀ẹ́dẹ́rẹ́ ní gáàsì ilé rẹ ó ti di gorodomu o lè máa kára àmọ́ fún àfọwọ́ta gbangba máa sọ máa fọwọ́ fọ́ ìyẹn nìyí omi àtẹ̀sí lánàá àlè sọ́nà wọ jàmá sọ́kẹ́lẹ̀ sọ àlè sọ́nà wọ jàmá wọ́n yàtọ̀ sí àwọn màtòrìbíyà wọ́n yàtọ̀ sí àwọn àṣà ẹ̀rọ àwọn yàtọ̀ sí àwọn àrọ̀wáfíìk àwọn ṣíà àwọn eléyìí ni orí ibú tiwọn orí ìsòpá wọn mílíọ̀nù ẹ dákun tó lè sọ fún mi nǹkan gbòógì nǹkan gbòógì tí àlùsùnà fi yàtọ̀ sí sí àrọ̀wá àfẹ́jù. jẹ́pá àwọn obìnrin ni olè tó máa fún wọn lẹ́bùn àbẹ́yẹ ọkùnrin ó tó wù ṣé o mọ bẹ́ẹ̀ bọ̀ kí ni àlùsùnà fi yàtọ̀ sí àrọ̀wá àfẹ́jù sí àwọn ṣíyà ó pọ̀ àbáwọn tuntun wà jẹ́ tó ń hàn ẹ́ ẹ́ ẹ́ imam imam ìgbà yẹn kan tó fi ya gbòógì sáwọn alùsùn náà ó pọ̀ o àmọ́ gbòógì ò ní ìyá àtàwọn kan sáwọn sàádé kọ́lá àwọn kan sáwọn sàádé kò sí ṣíà kan tó rẹ́ pẹ̀lú gbogbo tàbí kò sí orí ibu wọn lè lékè kàjọra wọn lọ àwọn míì bá tiwọn níbi pé wọ́n kórìíra ẹnu wọn kórìíra ọkàn tóbi wọ́n kórìíra ẹnu wọn kórìíra ọkàn abákì òkúlẹ̀ẹ́kọ́ jẹ kí nìyẹn òkúlẹ̀ẹ́kọ́ jẹ níṣẹ́ mú ìlẹ̀ẹ́kọ́ jẹ alìlẹ̀ẹ́kọ́ jẹ kàlífàdé anábìsà lọ́lá àṣálá ó kórìíra adó nìyẹn àmọ́ kò pàdé bí ọkàn chocolate àwọn yẹn nìyí àwọn àwọn àfọlíyà nínú wọn ni àwọn làmọ́ pé àwọn zèdíyà ó yẹ pé àwọn zèdíyà yẹn mọ̀ rí wọn níbi yemen nínú àwọn àfa àkóso lọ ṣọ̀kání ìṣàkánì àdéṣọ́nà àání ìtìpẹ́ ni mo ti ka sárúnjáfà yẹn mi di ìkan nínú wọn lára àwọn zèdíyà ni ó padà bọ́ sínú àlùsùn náà ok àwọn zèdíyà yẹn wà nínú yemen mọ́ṣáláwà ní mẹ́bíẹ́ nìyí àwọn náà ti wá gba ìtànjẹ púpọ̀ ọ̀rọ̀ wọn ti kúrò lọ́rọ̀ pé ìkórìíra tẹ̀síwánìkù tí wọ́n ti gba dọ́kúmẹ́ǹtì dọ́kúmẹ́ǹtì àwọn wọn ti rán wọ́n ti gba àwọn náà lò ìránì sponsor wọn ń fún wọn lówó ó dẹ̀ gbèrò orí tiẹ̀ lé wọn lórí ẹ̀rọ àwọn ti rán nìyẹn nìyẹn ìkórìíra tọkàn ìkórìíra tẹnu ó tún wá jù kó ya lọ wọ́n tún máa ń ṣe ilé àwọn sàhábà abakar fi naar wọ́n máa ń wí nu umar fi naar usman fi naar aisha fi naar bàbá rẹ̀ tó ń sọ fi naar ó ń gbà fúnlẹ̀ fi naar tọ́lá àwọn abakar fi dé káwọn eléyìí ni wọ́n àti àjẹ́nà ni wọ́n. so ahlu sunna wal jamaa ní ní tó jẹ́ nǹkan gbókì gbókì tí àwọn ahlu sunna fẹ́ pẹ́ sí àwọn àwọn àríjì àwọn rawafid àwọn ṣíyà oníkìlì oní aláàpọ̀ tí wọ́n pè é àti wọ́n pọ̀ sí àwọn sọ̀hábà báàsì máa ń di fírákù nìyẹn torí ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá tẹ́lẹ̀ náà náà ṣe é ó sọ pé ìdílé ìkan tó ní ìṣù níbo ni tó di é kódà kò bá òwe lára ní ní ti ìlú gbẹdù jẹ́ ti ní ìṣù nìyẹn kò bá àti ó bẹ̀yìn jẹ́ ti ìlú ìdúdẹ́tì ní nìyẹn láàrin alùsùnà àti àwọn ṣíà nìyẹn láàrin alùsùnà àtàwọn khawarij kí ni nǹkan gbógi nǹkan gbógi ti yàtọ̀ láàrin wọn ọ̀rẹ́ lè sọ fún wa ẹ́ kàtàkó lórí tó díé torí khawarij ò lè ṣe kí wọ́n tàkó lórí bẹ́ẹ̀ ni olórí jẹ́ kankan lọ́dọ̀ ẹ̀ àwọn bàbá rẹ̀ kò nígbàkẹ́ fún òun o ó sì lè bó lórí ìlú ìyẹn ní ìtọ́gbọ̀. ìpadà ẹ̀gbọ́n ẹ̀mí tèmi ìlànà fàáyì mọ́ ní ẹ̀ tí mo fi dẹ́ ti parí ti dẹ́ ti yapa àbí tí àwárí jù bá tako lórí ilé kàríjì ilé kàwárí jù nìkan nù. àwọn kíláàsì pé àwọn àlùmọ̀tẹ́sílà àlùmọ̀tẹ́sílà kí nìkan gbòógì tí wọ́n fẹ́ pátá alùsùn náà jàmá eré ní ìfẹ́ lè díẹ̀ tó ọmọ tó sọ̀rọ̀ náà. ó ti sá lọ ìdájọ́ là. Bàbá, bí mọ́ àti àgbà ni àwọn ìjà wọn máa lóye ìjọba mi níwájú láàkúnmọ́lá àṣàyà alimọ̀tẹ́sílà kọ́dàmú àlòkún alàlùwáhì wọ́n gbọ́lá fún làákàyè ju wà lọ wọ́n láwọn orí bú mi tí ó ṣe fọ́pá wọn o àmọ́ di méjì ní wọn gangan ẹ̀hẹ́ o ní pé lọ́dọ̀ wọn làákàyè wọn làwọn gbọ́lá fún ju làákàyè náà ti gbọ́ wà yíyé wọ́n fi ń darí wáàyè ibi tí làákàyè bá ti darí wọn sí ni wọ́n gbé wáàyè lọ sókèlè ọmọ tẹ́sílà nìyẹn àwọn mórígì àgọ́ kí ni gan gbòógì eré yóò bẹ lè díẹ̀ náà là gan gbòógì múrídíà alùsùnà kí ni yàtọ̀ ṣẹlẹ̀ gbòógì tẹ́lí àwọn kan tí mo fún yìí àwọn gbọ́dọ̀ fi lè mọ ẹ tẹsí mọ àwọn àlùfẹ́rà kù nìyẹn ó yà. Náà. Ìzákùnmọ̀lá àkàrà. Nǹkan gbòógì, ò ní pé, mo rí bí ara ìpín ìmánì tó bá ti pe ṣáádà báyìí ìmọ̀ọ́nì rẹ̀ àtàwọn tó bá nọ́ọ̀sì ìsìláàmù láti 1999 náà lẹ̀ bákan náà dẹ̀ ní mọ́ọ̀nì ẹ gbọ́ àwọn tí yẹn bá ń bẹ̀ náà ń kírun náà ń gbọ́rọ̀ náà ń sin náà náà ń sin ìjàkà náà ń gbogbo ẹ̀ láti 1999 láti 20 years àti wọn tó ṣe gbà ìsìláàmù nísinsìnyí wọn ní mọ́ọ̀nì bákan náà tó di wọ́n tún wá gbà yí pé wípé bó ṣe wá wọ̀ yẹn gan bó ṣe wọ̀ yẹn ní táwọn ń ṣe tí ò bá ṣe gan fún twenty thirty years táwọn ti bẹ̀rẹ̀ ṣe ṣe ìwọ náà wá ṣe o ṣe fún twenty thirty years tó ti wọ́ bẹ̀ ìmọ̀ni rẹ̀ ó sì dúró pọ́npọ́n ẹgbẹ́ mi yé lọ́dọ̀ mọ́lúdíà ìmọ̀ni kì í lékún ìmọ̀ni kì í lékún lọ́dọ̀ mọ́lúdíà sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn sì yìí. ìmánì maa àti ìmánì àwa dẹ̀ndẹ̀lẹ̀ tá a tó gbẹ wọn bákan náà náà fi máa ní yorùbá wọ́n ní ẹ̀ wàhálà rẹ̀ pọ̀ bàtọ̀ wá ń kírun pọ̀ wà lè má kiri rẹ̀ tó wọn ò kírun ẹ̀ tí wọ́n wá ní ẹ̀ náà ní wọn gbogbo wa àìmọye ní tí ò ní kírun tí ò ní kírun tí náà díà nù yẹn lè kírun lọ. tó sì ní wọ àlùjánnà ìròyìn ní múrídíà mi so lọ́dọ̀ àwọn múrídíà àlèyíran ìyá yazid ọ̀là yankun wọ́n láwọn kan mí o ṣókẹ́lẹ̀ ẹ́ bá a ṣe máa ń ṣe ìdìbò ẹ gbọ́dọ̀ mọ̀ dáadáa ìtẹ́ẹ̀dì jẹ́ alùsùnà ọ̀jàmà kí ni ká alùsùnà ṣẹ̀ṣẹ̀ sí ipa wọn sọ́dákù sọ́dákù sọ́dákù sọ́dákù ẹ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ àwọn kan yóò kàn máa dàrú wọ́n máa dàrú ẹ gbọ́ ó mọ̀ dàrú torí àfa mi tó bá sọ̀rọ̀ nígbà mi ẹ̀ tó ń gbà ah ó lè ṣe mistake fa àmọ́rọ̀ tó sọ ẹ̀ ah ọ̀rọ̀ tó sọ yìí ó fẹ́ tọrọ àwọn múrídìá ah ọ̀rọ̀ tó ṣe tó sọ yìí ah ó fẹ́ tọrọ àwọn kàwáàbí ànígbà ní ànígbà ní gbogbo ẹ̀ṣẹ̀ àwọn kókókókókó ah epo wọ́n yóò gba ewu nísìnyí one litre one thousand two fifty ah bẹ́ẹ̀ ni pàṣẹ ìjọba rárá gbogbo ẹ̀ṣẹ̀ lé kókókókókókókókókó kí ló ṣe sáàsù yín abẹ́rẹ́ hàrìdíyà ni àmẹ́rẹ̀ sọ pé ó ti di kí ni ẹni sọ bẹ́ẹ̀ ìdí èèyàn lè gbé àfà àdí ìdí èèyàn lè gbé èèyàn ìgbọ́n náà àwọn jàmbá tá fi sùn. gbàdá àbíjọ wà ń gbà wọn ní ayé fresh subsidy ẹran tó ìjọba jonathan bùtẹ́ẹ̀tì ò dáa mo mọ mo mọ púpọ̀ dáa àmọ́ àwọn ìjọba ohun tí wọ́n gbọ́ nìyẹn ṣùgbọ́n aráàlú bá jáde ṣèwọ́de ègéǹsì wọn ni ò ráburú bẹ́ẹ̀ ẹgbẹ́ kan aráàlú súnmọ́ tó ń sọ lẹ́yìn àwọn anájẹ́ ọ̀tá tó sì léde okay definitely ó wù wọ́n náà kó jáde àmọ́ àti á gbọ́ okay àwọn tó wá jáde ń gbọ́ kò sáburú ń bẹ̀ tó má jáde uh-uh. ilé ìtakọ̀ra wọn náà àbí tí ó bá yẹ pé kò bá sí nínú ìṣòro alùsùnà láti wọ́de against olórí àbí ẹ kò yẹ kẹ́ lè jáde àwọn tó bá ti jáde sí nìyí kò yẹ kẹ́ support mi tó bá yẹ kó bá yẹ kéèyàn jáde ẹ jáde àwọn fáàdé ṣàlàyé nígbà yẹn pé à sódà fẹ́ pé olóńtà ní ìbàjẹ́ ṣe mùsùlùmí náà nìyí kò sáǹfààní tó sórí ńlẹ̀ aburú ìwọ́de ńgbà ni aburú yẹn nìyí ó burú tí ó bí nínú àwùjọ aburú tí ó bí ó pọ̀ ju àǹfààní tá a fẹ́ rí ńlẹ̀ lẹ̀ jẹ́njẹ́yìn náà àǹfààní wo ló ta ẹ̀ jáde olùdókòtò lẹ́yìn àwọn ẹni gbélé ọlọ́run ló mọ ẹran ẹ̀ tó ẹ ẹ̀mí tó lọ sí àwọn dúkìá tó bàjẹ́ tó ṣòfò so a gbọ́dọ̀ mọ kí ni ntí yẹn fi ń jẹ́ àlùsùn náà ṣẹ́rí irun ẹ̀ ń kí àwọn náà ń kí ààwẹ̀ ẹ̀ ń gbà àwọn náà ń gbà ájì ẹ̀ ń ṣe àwọn náà ń ṣe àbáwọn kankan bẹ tó jẹ́ alfawaruku láàrin àlùsùn náà àti àwọn alùbídà yìí olùfọ̀rọ̀tọ̀ náà wọ́n ní ìmọ̀ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìbéèrè wáyé lórí ẹ̀rí o nọmba seven ìmọ̀ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn yà ṣé gbogbo ẹ̀rí ò dáa ni tá a bá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní dáadáa tí èèyàn náà tún dáa ni ká islam ṣe léèwọ̀ ìdáàbò ìpè bẹ́ẹ̀ òun náà ni ká sọ ọ̀rọ̀ ẹni yẹn lẹ́yìn ní nǹkan tó já sí pé tó bá gbọ́ inú rẹ̀ ò ní dùn pa sọ. ṣókèlè tòun ti pé nǹkan yẹn jẹ́ kí ni ó jẹ́ òdodo òdodo ni o òdodo àmọ́ tó bá gbọ́ pa sọ inú rẹ̀ ò ní dùn tá a bá ti wá sọ tá a sì fẹ́ kó mọ̀ pa sọ eyín tá a sì lọ́sùn dódodo àti jẹrin lẹ́yìn náà tó bá yẹ pé ní tá a wá sọ nípa rẹ̀ kì í bá tó wá ṣòdodo eléyìí bùtánù náà tó léyìn bùtánù ìyẹn burú jáì sókè àmọ́ ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní dáadáa lódodo tó máa gbọ́ pa aṣọ yóò tún kí wa ni ó tún lè fún wa ní nǹkan àìpẹlẹ yìí oníkè ni ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ wájú ni kì í sọ̀rọ̀ ẹ̀ ìsàbùrù mèrè yìí ṣókèlè nam ṣẹwárí kì í ṣe gbogbo ìsọ̀rọ̀ lẹ́yìn náà ni ó ní ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn Ìsìláàmù fún wa ní nǹkan bíi tí ò dídí ọ̀nà bíi mẹ́fà lẹ́yìn ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀yẹ̀ lẹ́yìn ó sì jáde pé kò sábúrú bẹ́ẹ̀ lára rẹ̀ lórí wá ẹnìkan ló wá tó wá nípa rẹ̀ lọ́wọ́ àwa ẹ̀dàkùn kílẹ̀ mọ̀ nípa afábùlàmẹ́ẹ̀dì afábùlàmẹ́ẹ̀dì wo tó ti rí báyìí tí ò pupa ó sanra hmm, kò sanra kò sanra báyìí kò lára báyìí ó dúdú ó kéé ẹ̀dàkùn kílẹ̀ mọ̀ nípa ẹ̀ mi ni ó gbọ́ gbogbo tó bá mọ̀ ń fẹ́ pátá ló gbọ́dọ̀ sọ. ah àbá yẹn tó dúdú yẹn tó da yẹn tó kọlà báyà tó kọlà lókè ah ọmọ ń pa lọ. ìmọ̀ bínú ìmọ̀ bínú àbá yẹn ó mọ nínú fùfù bẹ́ẹ̀ kìí sí ìpàdé o àmọ́ àmọ́ kí ni wákàtí márùn-ún alùsùn náà sì ní pẹ̀lú ó sọ tó bá mọ̀ nípa yìí wọ́n sọ fáfin bàrà kan lẹ̀ nǹkan ó yẹ fẹ́ nìkan ilé ìdóje ni pé ó fẹ́ ó fún ẹni yẹn ní nọ́mbà tèmi sẹ́yìn pè ó fẹ́ fẹ́ yẹn nìyí ó fẹ́ fẹ́ ìyẹn wá pè ní àná káwọn lè fún wọn ní àdúgbò tó ní o sẹ́yìn ìsáà sọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ ni pé ẹnìkan ló fún mi nọ́mbà yìí ó ní òun jẹ́ ọmọ kéwu kí pé. òun fẹ́ wá dárúkọ ẹni yẹn ókè ókè ókè ókè ókè bó ti mọ wọn ni ẹ ń fẹ́ béèrè nípa wọn pé fóònù ẹ ti mọ wọn ni pé wọn fẹ́ fi méjì ìyàwó kejì ẹni tó ń sọ ẹ dẹ̀ lè yí ìmú àwọn tó yàwó méjì lé wọ́n ti yàwó kẹta wọn á ní àkọ́kọ́ yẹn kọ́ gbé náà wọ́n ti yẹn okay, kejì lẹ́fún mi Okay, ti tà ẹ ok ẹni tó tẹ́pẹ́ ní tí ò ń bẹ̀. àmọ́ ẹni dáadáa ni ọmọlúwàbí ni ìyẹn dáadáa sí yẹn lè fẹ́ ni àmọ́ ìyàwó kẹta lẹ́sẹ̀ nínú ìjọ fún mi ìyẹn bá lọ. wọ́n rà á pé bàbá sars ẹnìkan pé ó pè mí bàbá ló sọ bàbá ni ọba dì ó yẹ kó máa rò gbà báwọn so ìsìn sáàrù nìyẹn wọn bá nàbí sàlọ́láwọ̀ àlẹ́wọ̀sálá yìí pé wà nàbí sàlọ́láwọ̀ àlẹ́fẹ́lẹ̀ obìnrin kan ló wá bá nàbí o oṣù lọ́kùn tẹ́lẹ̀ ọkọ rẹ̀ kú lójú omi wà lé ẹni báyìí pọnú sí mi kó wọn fẹ́ mi lábàlá pọnú sí mi àmẹ́lí náà pọnú sí mi tani kíkẹ́ náà méjì yàrá à sódélé ahun ni kì í tọ́jú obìnrin orílẹ̀ ànàpamọ́ kò ní máa ń obìnrin náà fún náà wọ́n fẹ́ kan náà méjèèjì lọ fẹ́ lómi. sòrí ẹ̀ bá wọn fẹ́ nípa alágbájá nípa àṣẹ ní tó bá mà ní kò sùn mọ́ wo process tó bá ti lè wò ó kò sì jàǹbá àdéhùn ó tún sọ lálẹ́ kìlá. tó kẹ́ni á ní àṣàṣ ọ̀sán wọn bèèrè nípa ọ̀rọ̀ yín ẹ̀ náà ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn nìyẹn ọ̀rọ̀ ẹ̀yìn eléyìí ò ní ó wà mọ̀ṣọ̀rọ̀ ìsìlámù fọwọ́ sí i sókè káwọn gbà wọlé bẹ́ẹ̀ náà ni wọ́n tí wọ́n fẹ́ fún wọ́n á ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀dá fún ẹ̀sọ́ alágbèjẹ́ fún lágbàdá kílẹ̀ ah, ó mọ jẹ́ o ó mọ ìyá láyà ṣe àmọ́ ẹ bá gbéṣẹ́ tó náà aṣọ ìtúná rẹ̀ ẹ wọlé yá iye sábó sí ọ̀yá ah, ọmọ ìdẹ̀kì sọ ọmọ ìdẹ̀kì ń sọ òtún ṣàkóso ó sọ tó báyé jẹ́ ni wọ́n fi kó wọ́n fi yọ̀ kúrò lẹ̀. so kókó ọ̀rọ̀ ni pé àbòsí ríbà ìsọ̀rọ̀ yẹn lẹ́yìn òótọ́ ẹ̀fí ń tá a sọ nípa ẹni yẹn ó jẹ́ òdodo àmọ́ inú ẹni yẹn ò ní dùn ipa sọ ọ́ lẹ́yìn tí ò bá sí ìdí nínú mẹ́fà nínú mẹ́fà tí Islam kà lẹ̀ àìmọ̀ sọ. ẹlẹ́mìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ sí ni wọ́n ti bá sọ̀rọ̀ títí wọ́n ti kọ́ sara gbogbo kò gbọ́ ó ti fàyè lẹ̀ fáwọn èèyàn kí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹgbẹ́ mi ó ti fàyè lẹ̀ fáwọn èèyàn kí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wọ́n ti sọ fún lójú ẹ̀ wọ́n ti bá sọ lójú ẹ̀ wọ́n ti ti sáà kéèsì sílẹ̀ sílẹ̀ kò gbọ́ nǹkan wá ṣẹlẹ̀ yóò sọ ọ̀rọ̀ yóò sọ lẹ́yìn wọ́n ní ẹ̀ ń sọ̀rọ̀ mi lẹ́yìn ni à bá sọ fún ọ lójú rẹ̀ ò gbà àbí ṣáà ọ̀nà olè yìí ṣẹ́dẹ̀ ẹ̀dẹ́ ká mú ẹ̀kọ́ kan ń máa ṣòro àmọ́ ó dá ká máa ṣe òní pé tẹ́nìkan bá sọ̀rọ̀ wa àbá gbọ́pẹ́ nìkan gbóná sí wa ẹ máa gbìyànjú láti lọ bẹ̀rẹ̀ rẹ̀ ó ṣe é kó dá sí pé ìdí wọn ló sọ nípa wa kó mọ̀ sọ ọ̀ kó sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀ kó mọ̀ sọ débẹ̀ ọ̀ bóyá ẹni tó wá gbé fún wa ẹ ímeèlì tó wá gbé fún wa bóyá òun gangan nìyí ó fi tiẹ̀ kù àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa láàrin ọmọnìyàn nígbà sọ ilé ilé ìfẹ́ kù any year in any class in the society kódà wọlé láàrin àwọn àfà láàrin àwọn akéwì láàrin àwọn gbọ́wàlẹ̀ láàrin àwọn obìnrin láàrin àwọn ọkùnrin kò sí bí kò sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ àmọ̀ wádìí ìyàrá ilẹ̀ yìí náà àwọn ọmọ ìjà fún fásitì náà báyìí fata báyìí so àǹfààní ẹ̀ nìyẹn láàfin ní máa kábàámọ̀ nígbà tí wọ́n pẹ̀lú àwọn àárín òkúrò ọ̀rọ̀ pé ah àṣẹ ni yóò ṣe àwọn sọ̀rọ̀ ní tó báyìí mo lè fi wá bínú yóò dùn wá lọ́kàn á kábàámọ̀ kábàámọ̀ kábàámọ̀ á mọ wájú á pàdé lágbájá gbókè báyìí báyìí báyìí báyìí ni wọ́n ní kó sọ nípa mi èmi ta ló mo sọ ọ̀rọ̀ kọ́ ṣẹlẹ̀ láìpẹ́ yìí wọ́n yára dáadáa kan náà wá bá mi ustaz ọmọ wọn ọmọ wọn wọn lọmọ àwọn pé àwọn ó sọ̀rọ̀ yẹn fáwọn bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ yẹn fún bàbá rẹ̀ náà àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé wípé ustaz wọn ó sọ fún ẹlòmíì wípé kẹ́niyẹn kó ṣọ́ra kó mọ́ pa wọn rìn mọ́. Ah, ọmọ ah, wa bá òṣàzùn nù oníwà láìtàláì àwọn ọ̀sán nítorí bàbá ọmọ tó ti ń bínú gan àwọn gba fámìlì ni wọ́n bínú ìbáṣe náà ò sọ oníwà láì fáwọn ọ̀sán wípé ẹni tó mọ wọn kò sì pé sọ fóun yẹn nìyí sáà ní báwọn òbí jọ sọ̀rọ̀ àwọn kan pàdé sáwọn àlékún àìsàn láti lọ sáwọn ní bọ́ọ̀rọ̀ yẹn àtọmọ yín àti ọ̀rẹ́ rẹ̀ tó ní kó sọ̀rọ̀ ẹ fóun òun fún àwọn méjèèjì tó bá pe ọmọ ọmọ nọ́mbà ò lọ wọn wá pe ẹni tó ní kó sọ̀rọ̀ fóun gangan ìyẹn ní wà láìta láì fóun sọ fún kàfọ tẹgbọn mi yé ẹgbẹ́ yìí wọn padà wá rí ọmọ bàbá tó ń tó onílágbádá sọ̀rọ̀ fún ẹ lágbádá dẹ̀ ni mo fi pé ó lóun ọ̀bẹ tó lọ́wọ́ ẹni yà ẹ má bínú ẹ má bínú ẹ má bínú mo rò kó sọ fún mi ni mo rò kó sọ fún mi ni. ìwé ẹ̀ pọ̀ láàrin àwọn ọmọ nìyí lọ́sọ̀ lọ́mọ nìyẹn tí èèyàn lè fẹ́ lákòóso ilẹ̀ tó lọ. torí ẹ̀ ní á wádìí dáadáa tẹ́ ẹ bá máa wádìí ó sún máa ń kọ́ra pé ní ìpàdánù kábàámọ̀ káàmì dàámọ̀ pé ọ̀rọ̀ yẹn ò tó rẹ̀ rẹ̀ àmì ìdáhùn àkókò kò ṣẹlẹ̀ o mi dàá mọ̀ pé ah mi dàá mọ̀ pé nǹkan tó dárúkọ mi dàá mọ̀ pé ó súnmọ́ gan kéèyàn ti dàbí bínú gan. ìbéèrè wá sí fún mi wọ́n ní kéèyàn lè ṣe fẹ́rẹ́ fún anábì sọlọ lọ́wọ́ àṣálá tó máa ń bẹ lórí irun bẹ́ẹ̀ ni a lè ṣe a gbọ́ pé wọ́n dárúkọ ànábì wa Muhammad sọlọ lọ́wọ́ àṣálá àti ń lórí irun yálà ẹni tó sọ ó ń kírun pẹ̀lú wa abẹ́rẹ́ tó sọ òun ò kírun pẹ̀lú wa tó ti yé ẹ̀hẹ́n àkànbọ́ pé bí wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ pàṣẹ tó bá àti báyìí létí wọn dákọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn á sì wà lórí inú á ṣe ẹ̀sán lásán lọ́dún sallallahu alaihi wa sallam pẹ̀lú ẹ̀ kọ́ láti fi ṣe sallallahu alaihi wa sallam tó di bẹ́ẹ̀ mọ́ ṣe rẹ̀ léṣe wọn gbọ́ sọ́mà kankan pé sọ́mà gbọ́ ìfọ́dà ayé láàmú sọ̀rọ̀ ọ̀ràn alẹ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala bá lẹ́yìn sallallahu alaihi wasallam. àwọn sọ pé àwọn àìsàn sọ kí ẹ̀ máa ń ṣe sàlátù fún ẹni lórí ètò kò torí pé ta a ti fún wa ní pọ́ìdà kan rí pé gbogbo ọ̀rọ̀ tá a bá sọ lórí tó ti yé tó bá pé láàrin wa síta bí ẹ̀ bá ní sallallahu alaihi wasallam ló dájú ọ̀rọ̀ kan ọ̀lá ẹni tó sún tó ní alhamdulillah ló dájú ẹ̀ kan ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń gbọ́ tó ní yarhamukallah ló dájú ẹ̀ kan ẹni tó sún tó ní ìlà ibi fún yarhamukallah èmi bí bàjẹ́ yarhamukallah ìyàdínkù láwọn ìṣẹ́lẹ̀ bá láàkùn ẹni méjèèjì ẹni tó ròyìn kejì la hawla wa la quwwata illa billah tàlídàrí ẹ̀kọ́ so ìyẹn lè dájú ọ̀rọ̀ fọ Allah subhanahu wa ta'ala kódà kó má bẹ nínú àwọn àtikáàr ní yẹn máa ṣe àbọ̀ nínú àwọn àdéhìyà sí yẹn máa kò sábúrú ń bẹ̀ ó lè wáyé torí ẹ̀ pàṣẹ láǹfààní káṣà dùwà ẹ̀nà sọ ni o Allahu yasma yasma kúbla kúbla aswat gbogbo nǹkan ọlọ́run àgbọ̀ wọn là dájú ẹ̀ torí kò sí àtọ̀ bẹ́ẹ̀ ẹni tó fi lárúbáwá tó fi ohun títí ẹ̀ tó fi ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ àdó tó ń sọ àlá gbogbo gẹ́gẹ́ kíkẹ́ ọgbọ́n ọgbọ́n tó lọ́wọ́ ìbomi yòó tó yẹ pé yẹn ló gbọ́ dára táwọn rẹ̀ dán lórí ẹ̀ ọlọ́run bọ̀ ọlọ́run gbèsè kíkẹ́ ọgbọ́n yàtọ̀ tó ń gbèrú ilé ọ̀rẹ́ fìrí ń gé gbogbo ní gbèrú owó kótó ló pọ̀ pọ̀ ńgbọ̀n àtàwọn ọmọ ọmọ ń gé látàwọn ọmọ ìṣẹ́ lọ́wọ́ ńgbọ̀n. lẹ́yìn ọba gbọ́ ọlọ́run gbọ́ ni ẹ ẹ gbọ́ tí mo sọ yín náà ni. yorùbá ni mo sọ ẹ gbọ́ ẹ̀rọ ẹ̀rọ ọmọ yẹn fún gbogbo yín àwọn èkó ni gbogbo yín àwọn ìlú kan bẹ gẹ́gẹ́ pé ìlú yorùbá náà ni wọn o sọmọtò yorùbá ẹ sọ ẹ ẹ nígbà náà sọ ó bẹ jọrú ẹ nàbà àwọn kìí tún iṣẹ́ náà ẹ nàbà ń pẹ̀lẹ́ ilẹ̀ yorùbá máa ń sọ̀rọ̀ náà déédéé náà ni ilé ẹlẹbàá láti tẹgbà ẹgbẹ́ wákàtí ń bí lórí káàkiri gbọmọgà àtọmọgàgbà ní sí kílẹńgé àmọgàgbà tó gbẹrún nù ẹgbẹ́ àdéhùn tó ń fà ẹgbẹ́ àmọgàgbà tó gbẹgẹdẹ ìgbẹjọ wáyé àwọn tó alaako daga lọ́rùn wọn tó kó gbójú ọ̀gá dé kéde ọ̀gá lágandá tó kọ́ dàdà lágandá ní agáwá sípò gbọdọ̀ kàṣíbáńgà tábà ti parí wá sí àmọ̀ lọ́lé àwẹ̀ àjẹ tábà jẹun tán àwà sùn àwà bẹ́lọ̀ ọ̀pọ̀lọ̀ kó sọ wa kàṣíbà lẹ́yìn àṣùbà wa kí náà àṣùbà ẹ sì lẹ́ẹ̀gbọ́ lẹ́ẹ̀gbọ́ náà ẹ ti gbọ́. tó ẹni ọ̀nà ń pelé nù ẹ bẹ́ẹ̀ gbọ́ yé àmọ́ lọ́ aláìwé kọ gbogbo ẹ̀ so n tó bá rọ ni lọ́nà ẹlòmíì ọmọ yorùbá ni àmọ́ yorùbá kò lè fi yorùbá ṣàdúrà àfìbò tó bá ní bó fi yorùbá ṣàdúrà yóò mọ ẹṣẹ́ tòde rẹ̀ lórí o o oh god má ṣe má ṣàánú mi o má ṣàánú ah! kò mọ kò mọ ẹjọ́ yẹ kó pọ̀ síwájú kó pọ̀ fẹ́. kan náà àbára ọ̀sán ni mọ́tò gbà kan wọn á pẹ nìkan ẹṣẹ àti àti ah kò sáà ọkọ̀ yìí kọjá àdúrà kéèsì mọ̀ yẹn ẹ ògbọ́n yóò bá nílẹ̀ ni kò dẹ̀ lè ṣe bó bẹ́ẹ̀ so sókè ọ̀rọ̀ náà ni pé tá a bá gbọ́ pọ̀ náà lórí èmi a ṣe àtàlátì fún un ní dèédé ìta àbùkátà sallallahu alaihi wasallam kódà bá a bá ṣe kò nóòtù àbá ṣe ń ṣàdúrà àbáwọn àdéhùn orí kan lẹ̀ àwa gan-an lè ṣe sàrà tuntun káàdọ̀ àwọn akólé ba lè gbà òdúpà àdéhùn wà tí àdúrà tí yẹn bá ń ṣe káàfin àsàlátù káàfin pọ̀n káàfin gbẹ̀yìn rẹ̀ jẹ̀mọ́ kò ní jẹ́ sí ìtẹ̀wọ́gbà pépé yéésì ní làfọwọ́ eré kọ́ni kọ́ni pé àmọ́ kọ́ni wọ́n bàtà wọn káwọn dàbí àníjọ́ wọn. أعمالنا بين القبول وردها إلى الصلاة على النبي محمد ومدابي الأضمانكم هو ندي لين على دابي لا أنا àwọn àdàbí ìdíwà kì í gbọ́rọ̀ kì í máa parọ́ báwọn rẹ̀ pé nìyá dárúkọ wọ́n ní o dárúkọ òun ẹ̀dẹ̀gbẹ́ yàda òun ní adáàtò kankan òun dáadáa kankan má dàsí tí ó kọ̀ yẹn lọ mọ ọmọ aládàbí aládàbí tó ń sọ wóró wóró àwọn fáwọn amẹ́ríkà sì á ṣe ń fún mi ó lè máa wà lẹ́mẹ̀ẹ́dẹ náà o fáwọn fáwọn máa ṣe sí kìrìsìmẹ́tì ni o àwọn ọlọ́gbọ́n o yorùbá ní orí lárí ẹ ọ̀rẹ́ òde náà àkànwòrán abáyé náà ni o wọn náà ló mọ tẹ́lẹ̀ mi náà bẹ́ẹ̀ ni ìbáǹk mọ́tò tó ti ń ṣe àti ṣe every friday àwọn ìjókòó náà ni bọ́ọ̀lù bá fẹ́ jókòó ó jókòó every friday ẹ́ àbújá mọ́tò sí làbújá sí làbújá àwọn náà náà ṣé àti wọ́n jókòó every friday nìyẹn fọ́ àkúrà lọ́fíìsì àbí olùwájókòó pẹ̀lú wa.

kọ́mẹ́sọ̀ ọ̀mọ̀ ẹ tó ń gbé jáde àdúgbò láwà lẹ́mẹ̀ àbí. tí yẹn bá ti ń sọ pé ẹ mọ̀jẹ̀ gbọ́ o ẹ mọ̀jẹ̀ gbọ́ kàn fúnra ẹ mọ̀jẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó dáa tó mọ̀jẹ̀ wọn náà fa amẹ́ríkà sí pé wọ́n wọ́n máa ń ṣe síkírì wọ́n ẹ̀jẹ̀ máa ń sọ ọdún ẹ̀ fífẹ́ fífẹ́ ẹ̀jẹ̀ máa ń sọ òkè wá ní àwọn amẹ́ríkà sí náà bẹ́ẹ̀ dárúkọ ẹjọ́ sọ àbí àwọn èyí tí bẹ́ẹ̀ dáhùn yẹn bẹ̀rù ni pé bẹ́ẹ̀ wọn níwèé ìwé kọ́ọ̀tù kò sí ẹni tó yà ní àwọn amẹ́ríkà sí tó wà tó bá bú wa kó láà ṣe sì máa kó láà jalè kó láà mutí kó wu àwọn òní sáàpù oníwèé kankan. Èrí tó bá pé wòròwòrò bá ń sọ tó bá ní èdè kásàlàyé lórí àáṣe tí ó bá ti ní èdè àmọ́ wò ọ̀ràn ni ṣùgbọ́n tó bá pé mọ̀ ló bá fẹ́ ná àá ó dá mi lójú bàbá rí kìnní bàbá rí kejì bàbá rí kẹta kátó rí mọ́kànlá náà àfa amẹ́ríkà ẹnì kó jáde kó fún yín létí ẹnì kó jáde wo ló sọ ó sọ káwọn afáàmọ́ ó pè ó lè confam ó pè dókítà rẹ ti ń bẹ ní ibi tó wà ó pé ẹ ọlẹ́yìn ẹnìkan ọlẹ́yìn ẹnìkan ẹnìkan sọ fún òkú nìkan ọpẹ náà bẹ́ẹ̀ nìyẹn wá pẹ́ nìyẹn wọ́n bá àfihàn tó dáa náà ni pé kó pe àwa náà nà ọ́ àbí ìbá àná fẹ̀sùn kàn ó wàá tó wà pé ókè o wọ́n sọ pé báyìí báyìí báyìí tani nínú yín o wàá gbé síta ọ̀rọ̀ kan náà làwọn kan ọmọ àyà dàbí wọn tí o bá jáde sọ pé ẹni báyìí báyìí náà fún amẹ́ríkà ṣe ń ṣe secret meeting ọmọ bastard ni ló bá ń sunkún káàkiri ah, bàbá mi ló gbé mi eh, ẹ̀kọ́ pọ̀ bá kàn fọ́mẹ̀ náà nù láti dáadáa lọ́lẹ́ ẹ̀yìn ìlú ọ̀sùn ṣe rí gbogbo èdè èdè ní máa ní ìtumọ̀ lókàtà tí sì máa ní ìtumọ̀ kí ni ìtìláhà gbogbo èdè kẹlẹ́mẹ́rẹ̀ ló máa ní lókàtà wà ìtìláhà ni. anikah anikah ó ní ìtumọ̀ lugatan ó sì ní ìtumọ̀ ní ìsìláha tó ti yé náà ìtumọ̀ rẹ̀ nínú ìsìláàmù náà ní ní ìsìláha ìsìláha méjì ni yẹn nikah ó túmọ̀ sí kíni àlàákìlú àti kíni aljimá àlàákìlú àlẹ́jìmá àkìlú ó jìmá àbí ìmọ̀wò lè wájúwájú ákí hmm, nìka òkan ẹ̀rẹ́ bá ti ṣe nìka àti ọ̀ṣà kiri pẹ̀lú rẹ̀ àbánikiri ìmọ̀wò wà fún méjèèjì náà lọ́lọ́run yóò níbi tó ń pè ní nìka. fáńkì hù mọ̀ tọ́bàlá kùmínà nìsa ní alukur'ani ẹni pé ẹ so igi pẹ̀lú èyí ó bá wù yín dọ́tọ̀ yín yàn nínú àwọn kíni obìnrin ẹ̀ẹ́dì túbẹ̀ ti kí ni ìbálòpọ̀ láà sókè tó bá fọ́ra ọlọ́ni àtọ́lá mọ̀rọ̀ tán mélòó tọ́lá méjì ayẹlẹ́kẹta ọlọ́ni wọ̀nyí tọ́ lákọ̀ ha tọ́kọ bá fi wálé kọ̀ ìyàwó ẹlẹ́lẹ́kẹta wàlá tẹ̀hínú làhà láhùn kò tọ́ obìnrin nì wàlá yẹ̀hínú làhà kò tọ́ fún ọkùnrin mọ́ ọkùnrin yẹn ò tọ́ fún mọ́ hátà táǹkìá táǹkìá zawjan ghayrahu títí tóbìnrin yóò fi ṣe nìka pẹ̀lú ọkùnrin mi kí ni nìka rẹ̀ kìí ṣe ákìdù ákìdù kan jìmáwù ni yẹn ni wípé obìnrin ni yóò ṣe ákìdù pẹ̀lú ọkùnrin mi ọkùnrin mi sì ni yìí yóò jọ ṣe lọ́kọ-láya tóbi yóò jọ ṣe lọ́kọ-láya ìmáwò wà ìbálòpọ̀ wà lẹ́yìn wá gba ní tó bá tún wá pọra wọn sílẹ̀ nígbà náà ọkọ̀ tàná wálé ìgbẹ́ fóun bẹ́ẹ̀ fẹ́ padà pẹ̀lú akéde tuntun tó ẹ̀ ní tún nìka ẹlẹ́kẹ̀dẹ̀ ẹ̀ ẹlẹ́kẹta ẹ̀ àtàtàǹkì ẹ̀ nítorí sí ordinary payment akéde nìkan la tó fi yé so nìka ò lùgẹ̀tẹ́n òun ni kí nǹkan so pọ̀ nǹkan àdómi lùgẹ̀tẹ́n tó fẹ́ tọ̀tọ̀tọ̀ di méjì di ìfìláhán tó mọ́ sí mọ́ akídù tí tí mọ́ sí mọ́ kí ni àlìjìmá. ok bastard kí ni bastard nígbà tá ń wà ìfìláhán àkọ́kọ́ bastard kìí ṣe kìí ṣe èdè alukur'ani kìí lè ṣe èdè sunna àbí èdè kí èdè èbó èdè èbó ni tó bá ti wá rí báwọn ọ̀dọ̀ àwọn ìbò láti wo lugatan wàsíláhà sókè èyí tó bá wá jọ ní ìsìláhù wọn àwọn ohun tó jọ ní ìsìláhù nínú ìdájọ́ títí ẹ̀sìn wọ́n máa ní bastard báwo sọ dísẹ́nárì ó ní ìtumọ̀ bíi márùn sí mẹ́fà títí nínú ẹ̀ ọmọ bú yẹn just àmì èdè pẹ̀lú or a bastard. Gbèlè bí àná ọmọ burúkú ọmọ burúkú yẹ. Wọ́n ò sọ pé bàbá rẹ̀ kọ́ ló fẹ́ yà rẹ̀. Ṣé bí ẹ bì? Ṣé nínú ìtumọ̀ mẹ́fà tó ní sí méje tó ní? Bastard máa ń túmọ̀ illegitimate child. Ọmọ kínú ọmọ àlè. Àmọ́ kìí ṣe ẹni túmọ̀ nìkan ní ìtumọ̀ ìsìláhà ìsìláhà ẹ̀lẹ́gbẹ̀ mọ́sọ̀ yóò pàdé wọn díṣẹ́nárì ó wá ti déédéé nílẹ̀ yorùbá tamari ọmọ àlè nílẹ̀ yorùbá ó ní lúgàtán ó ni ìsìláhà tẹ́tí lára ìsìláhà rẹ̀ nílẹ̀ yorùbá ọmọ àlè ókè ọmọ tí bàbá àti bàbá ọkùnrin àtobìnrin tó bí wọn ò sókè ni wọn ò sóyè igi ọmọ ẹni kí ọmọ àlè nílẹ̀ yorùbá ọmọ tí kò gbọ́rọ̀ sí bàbá lẹ́nu ọmọ kíni òun ti fún bàbá àti ìyá rẹ̀ ṣe kíni nílẹ̀ yorùbá ọmọ tí ọmọ tí kò fi ìwà dáadáa tí ń bẹ lára bàbá kò sí lára títí ẹ̀ débi yé ọmọ àlè ni ọmọ yìí wọn bí i ah, àdájọ́ ẹjọ́ ṣẹ́yìn pẹ́lẹ́ bí ni ah, èmi náà mo bí ọ àmọ́ mo máa lè ní ọ́ o ti fọwọ́ sí júwèé bàbá rẹ̀ so tó o bá dárúkọ alátaró do àbí wọ́n pe alùbọ́sà mi ìran náà darẹ̀ láàmú ah, ah, ìbẹ̀rẹ̀ kàṣẹ̀ríà ni bastard English language ni kì í ṣe Arabic language ọ̀dọ̀ àwọn òyìnbó wọ́n ṣe ń lò lọ́dọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ kan gbọ́ yé náà tó lè lè wa í ṣe lógàtò lọ́kùrọ̀hán lógàtò lọ́kùrọ̀hán ìyẹn nìyí ìyẹn kùránì láti bá lò àtòfin ẹ̀sìn ẹgbọ́n mi yé ẹ wọ ọ̀rọ̀ tọ́lá tọ́lá iná pé tọ́lá kò yéṣì ó kọ́ ọ́lẹ̀ náà ni kò fẹ́ fẹ́ lára mọ́ náà ni àbí torí ẹ̀ àìfi ṣeré àìfi ṣeré tọ nǹkan mi lè mọ wá bẹ nínú èdè èèyàn tó dá sí pé wọn a máa lo fún tọ̀lá kù tí wọn tún máa lo fún nǹkan míì. tó bá rí bọ́kọ bá sọ irú èdè bẹ́ẹ̀ nìyí a tí sọ pé ọkọ ó gbà lérò tọ́lá àkọ́kọ́ béèrè àníyàn rẹ̀ lórí gbólóhùn tó tó yẹ ẹ jẹ́ padà sí jánà islamiyà jẹ́ni ilé ètò ìtọ́lẹ̀ kó sẹ̀rí à ti kọ́ yín wọ́n kọ́ yín dà lọ ní tó dé àwọn èèyàn rárá tó ìtumọ̀ sí tọ̀ bó sì <laughs> àbí wọn náà mo ní bá pèlè ya rẹ̀ tó ṣe ẹ but jáde sọ àfa amẹ́ríkà tí tó ń ṣe mítìnì kọ̀ọ̀kan tó fẹ́ ṣàbùrú fún tọ̀pọ̀tọ̀ sọ alórí ti rò dáwà lọ àwọn afáà bá dáwà lọ ní àwọn secret meeting rẹ conference call níbo náà ti sọ lóye níbo wọn pé olùdó wọn lè mọ sọ̀rọ̀ yẹn o bẹ́ẹ̀ bá challenge wọn ọ̀túnla mẹ́wàá wọn ní ẹ̀kan mú wa. ok wọ́n bàjẹ́ bá sáàtì wọ́n sì rí ti bàbá rẹ̀ àdìyà rẹ̀ wọ́n náà jáde tọrọ àbí. wọ́n á ní a ah, ǹjẹ́ ti ń dá sọ̀rọ̀ yìí mọ́ òun ń dá sọ̀rọ̀ yìí mọ́ máa dá sí máa dá sí. torí ẹ̀ gbólóhùn bá sáàtì èdè kí ni èdè èdè gẹ̀ẹ́sì ni kéjìdé koran kéjìdé kìí ṣe lógatan ṣẹ̀ríyatan ṣókẹ́lẹ̀ àwọn àtàdé lọ síbi àwọn iléèbó bó ni wọ́n ṣe ń lo gbólóhùn wọn ilẹ̀ yorùbá wọn máa pè yàn lọ́ máa lè ó sì jọmọ ọkọ abẹ́ ẹ̀gbọ́n rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gbọ́ ẹ̀nà lẹ́wà gbọ́ yes wọn lọ máa lè ọmọ máa lè máa lè lọ bàbá tó bí ọmọ tó mọ̀ kó òun bí a máa pè lọ́mọ àlè ní tó gbà lérò ni pé a ah, a ah, kò jọ mí kò fi wà tó ìwà dáadáa tí ní lọ́wọ́ kò tó fi kò jọ mí kò sí lọ́wọ́ rẹ̀ wà burúkú ọwọ́ rẹ̀ yìí kò bá lọ́wọ́ mi ìtumọ̀ ẹ̀ nù ìtumọ̀ ẹ̀ nìyẹn tó wọn á pè ní ọmọ àlè mọ ẹnìkan nínú kí n bá ta wà lọ́wọ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ pè lọ́mọ àlè wọ́n á lọ bọ́ sí tọ́lọ̀ tọ́lọ̀ orí àyè tó bí àtàbí gbọ́dọ̀ di ẹbí yìí wà lọ bá wọn gbàlagbà sí ẹ̀dá ọkùnrin ẹ bá ń bẹ ẹ̀gbọ́n bàbá mi tí mò ń gbọ́dọ̀ wọn wọn lọ máa yìí ní wọn bàbá mi tó dàbúrò wọn mo bá wọn bí mi ní àwọn ọlọ́rọ̀ fọlọ wá ní ìwé èdè Yorùbá ni <laughs> no ohun gbàtàn tí ò dá ni kí ló ṣe fún wọn wá sọ ní ìwọ náà ìwà tó wù mí náà fi pè é bẹ́ẹ̀ wọn ò gbà á lérò pé àbúrò àwọn kọ́ ni ọ̀rọ̀ tó ló bí ẹ̀ bẹ́ẹ̀ náà ni bastard jésì nígbà tó yìnbọn bá pé òyìnbó tó yìnbọn bá pè yẹn ní ẹ gbólóhùn god irú god god gbólóhùn god lọ́dọ̀ àwọn òyìnbó kò túmọ̀ sọ́lọ̀ nìkan àwọn tí ò gbọ́ lọ́hùn gbọ́ nínú àwọn èyìnbó ọmọ ológbólóhùn god oh my god ẹ kí lóri oh my god oh my god òṣìgbọ́ ọlọ́run gbọ́ ó sì ní oh my god wà ní òkè oh my god ah ó ti ní mọ́nì kò ní nǹkan kan ní nǹkan kan just normal slang ọ̀rọ̀ lọ́dọ̀ ti ti hù oh my god bàtà bá ní kí n sí ju gbé ní abá ṣé ó ń ṣe báyìí ṣé ó náwó sí báyìí rárá torí ẹ̀ ìyára lọ rí ẹlọgbọ́ yorùbá ẹlọgbọ́ yorùbá ẹlọgbọ́ yorùbá àti wọ́n lábùjá ẹlọgbọ́ yorùbá dáadáa èmi ẹ ti lọ gbé ìwò wọ́n máa pè yàn bastard kò túmọ̀ sí pé yàn sọ pé ìyẹn ṣe kọ́ọ̀sù kọ́ọ̀sù kọ́ nǹkan òye yìí ni nǹkan òye yìí wọ́n lẹ́ni yẹn mọ́ wọ́n lẹ bàbá bàbá rẹ̀ mú sì ná wọ́n lè yá rẹ̀ mú sì ná wọ́n sọ yìí pé kò kò wà dáadáa ó pèrè ní àlẹ́ àdàbí ó sì wà ó wà pẹ́ kò sí àdàbù mi gbogbo àdó wà lè ṣe ọmọ àlè ọmọ àlè ní ẹ ọmọ àlè ní ọ ọmọ àlè yes tó wáyé kódò tó ló bá fẹ́ tó bá fẹ́ jọmọ ọkọ ó sọ pé ẹni báyìí ẹni báyìí àìsàn rẹ ọmọ àlè ní ọ ìwọ ọmọ àlè ló wù yẹn tó tó yẹ jẹmọ àsìkò ti lọ a sì ní bíi bí ìwà ó kú márùn ṣé àwọn bá làbí ládùúgbò ó tó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbo báyìí lẹ́yìn àwọn ọ̀nà àwọn ọ̀nà yẹn kì í sùn wọ́n sùn lórí ìdúró wọ́n sùn lórí ìdúró. ok ẹja gba abẹ́rẹ́ mi náà ọ̀rọ̀ apẹ́rẹ́ náà ṣùgbọ́n ìpò tó wà nípa tí ó báwo ni owó pẹ́sẹ̀ yẹn ń owó pẹ́sẹ̀ tẹ̀yìn sọ ẹ̀ níbo ló ti wà. ọ̀nà méjì àkọ́kọ́ àwọn ìgbọ́yà àwọn ó ti ní kọ̀ǹtẹ́ńtì dáhùn ọmọ wa yóò ní oṣù tó máa rà. wọ́n yọ ní sáré àwọn èèyàn. Eh, ẹ tó ti sára mi náà ó ti nígbà tó ti tẹ̀ láti máa yọ tó tó máa wọ́n á dìjọ tó sára rẹ̀ tiẹ̀ lẹ́yìn kọ́ńtì náà àwọn náà máa àwọn náà yọ wá wọ́n máa fún eh, bsc. ó ti kílẹ̀ bọ́yá máa ń ṣe pension ni pé à ń bàjọba ṣiṣẹ́ ó ti ní iye pàṣẹ́yìn tí ìjọba ó mọ yọ tí ó mọ yọ nígbà tá à ń dájọ ó mọ yọ nínú sálárì wa tọ ó dẹ̀ ti ní iye pàṣẹ́yìn tí gọ́ọ̀mẹ̀ntì gan fúnra ó mọ fi kún fún wa gbogbo ẹ̀ papọ̀ tá a bá ṣiṣẹ́ nígbà tí gọ́ọ̀mẹ̀ntì sọ pé ká fi ṣiṣẹ́ sókè ẹ̀ ọba nípa fẹ́ fẹ̀yìntì fẹ̀yìntì báyìí àbí tí ó lè fẹ̀yìntì a ní ìdí ìsìláwò rẹ̀ àbí lúgà tán onílé ìsìláwò fọlélé ó máa sọ pé ó ah, ní mo fẹ̀yìn tì irọ́ o so ìjọba tó bá táyì bá ti wá olùkí rìtáyà tó ti fẹ̀yìn tì fún àwọn olùkí òun ìjọba tó ní pension nígbà míì ní àwọn míì wà àti ìpẹ̀tàlẹ̀ tó ṣe ní ọ̀sán ọba fún ẹ̀yìn gratitude wá fún ẹ̀rù gbẹ̀ àwọn míì wá lọ fún yẹn private company ètò àwọn míì ló mọ̀ á pín fún yẹn ẹ̀ ó dì pẹ́ẹ́n lórí ìsáárì bá ṣe rí kọ́kọ́ owó yẹn owó yẹn náà ni tètè wọ́n yọ onínú owó wa wọ́n wá pé owó tuntun wọn fún ara ní gbogbo ẹ̀ ìsàdúró náà gbogbo ẹ̀. na ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá ìgbà káté ibú oníbèrè gangan sí zaka wà nígbà tó wò tó bá dá sí pé iye tí owó yẹn padà jẹ́ ó di nìfọ́ọ̀kù lọ ó ti wọ zaka zaka ti wọ zaka ti wọ bí àpẹẹrẹ yẹn sùn aṣẹ́ ń ta five years wọ́n sì yọ tánà yọ bá bí five percent nínú sálárì wa five percent yẹn sùn ká ní bí àpẹẹrẹ yẹn sùn bá hundred thousand ó ní wọ́n yọ wọ́n yọ yọ yọ yọ yọ yọ yọ ok at the end of the day after thirty five years gbogbo owó tí ó ta jẹ́ bí tá a rí pé ó máa jẹ́ owó wa pé wọ́n máa fún wa ní wọ́n máa fún wa ní tó sákìní wa àwọn gbàgbé àbí bí àpẹẹrẹ dábí twenty million twenty million káàkiri wọn jésù náà ni tó bá já sí pé ó sákìní wípé kódà tó máa ń fún wa ní piece by piece ó ṣàfihàn pé a wọ́n padà fún wa fún wa fún wa wọ́n sì fún wa tán a gbé sípò pé ayáyàn lówó ẹ̀dá ayá lówó ọkàn wa balẹ̀ pé yóò dá padà fún wa àmọ́ kò tí ì ní ìgbàkáwọ̀ àwọn òrìṣà káyẹn àmì lọ́wọ́ ara wa bí àpẹẹrẹ ti ẹ̀yẹ́ nìkan ní ní fifty million ẹ̀yà ló padà lọ lẹ́yìn ọdún lẹ́yìn ọdún yìí. after one year ìdúró máa kù ní ó sì ń pé owó ní ṣe ẹja àbí ẹgbẹ́ mọ́yáwó tí kìí fẹ́ fan ẹgbẹ́ ẹgbẹ́ mọ́yáwó ẹni ilé ìsìn sáté ní pé inú dáadáa ẹyọ kan lórí ẹ gbogbo àtúntà tá a bá ti lọ́wọ́ kan so nísìnyí wọ́n fi ń pension nísìnyí wọ́n fi ń pension bí abúlé wọ́n fi ń pension bí five million or wọ́n fi ń five million wọ́n fi ń two million wọ́n fi ń pension ok fún ọdún kan tẹ bá lo silver calculation wákàtí wọ silver ẹni ìfẹ́ ẹni òkun ọ̀yọ́ yìí that's two million dollar by forty ẹ̀yìn tí òkùnrin náà owó tábà ní owó kékeré ẹ̀fọ́n àlọ́ tábà yẹn kó kékeré wọn àwọn ọ̀dọ́ tó máa ń mu tábà ẹ̀hẹ́n àti owó kékeré owó kékeré owó òkùnrin tí wọ́n tún fún yín níbi tí wọ́n fún yín another two million ní wọ́n tún fún yín after one year yes yes wọ́n yẹ fún yín nìyẹn fẹ́ kó bá rọ̀ yín lọ́rùn kẹ́ ẹ mọ gbogbo ẹ̀ fẹ́ wọ́n bẹ́ẹ̀ fún yín bá fẹ́ fún ten years two two two two two two two times ten láti twenty twenty by forty ẹ̀yìn bá ti yọ lọ́wọ́ kan èyí tẹ́ bá tún gbà ní ẹ̀ẹ́dì ìdàkà lórí wọn. so but condition ló dé ló ń so wọ́n lè sọ one ẹlẹ́ẹ̀kejì ṣé ibi tí owó yẹn wà sọ́kàn balẹ̀ bóyá padà àbí èmi padà tó bá má padà ẹ wò wéṣe gíní gbogbo wéṣe pẹ́ṣẹ̀ nìkan tẹ bá yáyàn lówó ìṣẹ́ntì náà tó kílẹ̀ sí báyàn lówó ìṣẹ́ntì náà tẹ bá kó síyàn tó bá yẹ kó pamọ́ ìṣẹ́ntì náà ẹ wọ̀ mẹ́ so gọ́ọ̀mẹ̀ntì bá yẹ kó pamọ́ ni bá yẹ kó pamọ́ ni so ìzàkáwọ̀ wada da shi su clear a duk wasu clear na da lórí ẹ lábẹ́ lórí ẹ. Wọ́n àwọn àyẹ̀ kò tó owó yẹn ti wà lẹ́kọ̀ọ́ tó kù ayọ̀ akọ́nà lówó yẹn àbí ó yẹ kán yọ ìzàká kódà náà wọn bá ṣe kó abẹ́ kún ogún á ọ̀kọ́ ìjọ dé nù ìzàká wà lọ́wọ́ wọn ọdún kù bí àpẹẹrẹ dùn pẹ́rẹ́ ti wáyà yàn lówó wọ́n yà ní ten million so ten million yẹn dẹ̀ nìyí ọdún kan tí wọ́n á gborí ẹ̀ ẹni ò sì dà padà ìyàwó aṣáláyè ẹ̀yàn pé wọ́n fi lẹ̀ ara ní àbí pọ̀ kó tó di pàṣẹ fún àlàní nìyí ìdàkà ti wọ owó yẹn torí pé ọdún kan ti kọjá lórí ẹ̀ pé ìjẹ́ ẹnu sókè وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته